إن الحمد لله <clears throat> نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النووي رحمه الله تعالى وأن أسماء بنت أبي بكر الصديق رضي الله تعالى عنهما قالت قدمت علي أمي وهي مشركة في عهد رسول الله صلى الله عليه وسلم فاستبتيت رسول الله صلى الله عليه وسلم قلت قدمت علي أمي وهي راغبة أفأصل أمي قال نعم صلي أمك متفق عليه وقولها راغبة أي طامئة عندي تسألني شيئا قيل كانت أمها من النسب وقيل من الرضاعة والصحيح الأول وقال وعن زينب الثقفية لمرأة عبد الله بن مسعود رضي الله عنه وعنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تصدقنا يا معشر النساء ولو من كن قالت فرجعت إلى عبد الله بن مسعود فقلت له إنك رجل خفيف ذا ذات اليد وإن رسول الله صلى الله عليه وسلم قد أمرنا بالصدقة فأتي فاسأله فإن كان ذلك يجزئ عني وإلا صرفتها إلى غيركم فقال عبد الله بل ائتيه أنت بل ائتيه أنت فانطلقت فإذا إمرأة من الأنصار لباب رسول الله صلى الله عليه وسلم حاجتي حاجتها وكان رسول الله صلى الله عليه وسلم قد ألقيت عليه المهابة فخرج علينا بلال فقلنا له ائت يا رسول الله جئت رسول الله صلى الله عليه وسلم فأخبره أن امرأتين بالباب تسألانك أتزيد الصدقة عنهما على أزواجهما وعلى أيتام في أجورهما ولا تخبره من نحن فدخل بلال على رسول الله صلى الله عليه وسلم فسأل فقال له رسول الله صلى الله عليه وسلم من هما قال امرأة من الأنصار وزينب فقال رسول الله صلى الله عليه وسلم أي الزيان التي قال امرأة عبد الله وقال رسول الله صلى الله عليه وسلم لهما أجران أجر القرابة وأجر الصدقة متفق عليه وقال وعن أبي سفيان صقر بن حرب رضي الله عنه في حديثه الطويل في قصة إراق أن إراق قال لأبي سفيان فماذا يأمركم به يعني النبي صلى الله عليه وسلم قال قلت يقول اعبدوا الله وحده ولا تشركوا به شيئا واتركوا ما يقول آباؤكم ويأمرنا بالصلاة والصدق والعفاف والصلة متفق عليه أدعو كفو الله الله سبحانه وتعالى ترى صلاة اسمه نبي محمد sallallahu alayhi wa sallama kí ọlọ́run ọlọ́run kí wọ́n bẹ pẹ̀lú àwọn sọ̀hábà oṣù ọlọ́run àwọn ará ilé oṣù ọlọ́run ọba kí wọ́n bẹ pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wá lọ́kùnrin wa sí lóbìnrin aláìdẹ́kan ṣoṣo ọlọ́run ọba allah subhanahu wa ta'ala. a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò كلا رياض الصالحين من كلام سيدي المرسلين ìjókòó tèmi ni ó máa jẹ́ ìjókòó ẹlẹ́kẹta lórí àkọlé ìṣe dáadáa sí òbí ẹni àti ìso ẹbí pọ̀ láàrin ara wa ní tẹ̀síwájú. آه، وعن أسماء بنت أبي بكر الصديق إكاني نوم أبو بكر الصديق تامن فني أسماء ونعني أبا نيجا أوما أبو بكر أجو عائشة رضي الله تعالى عنها òun ni àgbà asmaahu bintu abubakar siddiq òní kọ́lá ti قدمت علي أمي وهي مشركة في عهد رسول الله صلى الله عليه وسلم òní ìyá òun ìyá rẹ̀ yìí ń bẹ nínú àwọn àfa oníta míì tí wọ́n ní kì í ṣe ìyá ìyá tó bí gangan wọ́n ní ìyẹ kí ó fún lọ́mú nígbà tí ó wà ní àsìkò ìfúnnilọ́mú ní àsìkò kékeré nù a sì mọ̀ pé obìnrin tó bá fún ọmọ lọ́mú láàárín àsìkò tí ọmọ tó bùkátà sí ọmú láti fi dàgbà yẹn láàárín ọdún méjì yìí ìbẹ̀rẹ̀ ìgbésí ayé ọmọ nínú ẹ̀sìn Islam ọmọ náà ó ti di ọmọ fún ìyá tó fún un lọ́mú tó bá dá pé ìfún lọ́mú náà bá wáyé ní ó kéré jù ní orí ẹ̀ lọmọ náà àmúyó ó wá jẹ́lẹ̀ márùn-ún ọmọ ni yóò máa jẹ́ ọmọ ẹni tó fún un lọ́mú àwọn kankan bẹ nínú òfin ẹ̀sìn tí ó dé ìwọ̀ fún ọmọ yẹn nìyí láti lè ṣe àbí ká sọ wípé tó jẹ́ ìwọ̀ fún fúnni láti lè ṣe pẹ̀lú ìyá ẹni yóò jẹ́ ìwọ̀ fún ọmọ náà láti lè ṣe pẹ̀lú ìyá tó fún un lọ́mú. àbáwọn míì nínú àwọn onímọ̀ wọ́n ní kìí ṣe ìyá tó fún un lọ́mú tó tara ẹ̀dí ọmọ látara fún ni lọ́mú ni wọ́n ní ìyá rẹ̀ gangan òun náà ni tó túmọ̀ sí pé ìyá tó sọ pé wá bá òun ìyá rẹ̀ gangan tó bí i ni eléyìí ni ọ̀rọ̀ tí ó lékè nínú ọ̀rọ̀ àwọn àfa òní ìtàn ó ní ìyá òun ó wá bá òun wáyé amúṣeríkà fìyáàdì Rasulullah sallallahu alayhi wa sallam nígbà náà ìyá yìí mọ́ṣẹ́ríkà ni wọ́n wá ní mọ́ṣẹ́ríkà àwọn náà náà túmọ̀ rẹ̀ níta lè pé tó lè yé wa òun náà ni oníṣẹ̀ṣe láwọn táwọn náà ní nínú mọ̀lẹ́bí àbí tá a mọ̀ wọn ládùúgbò tí ń bẹ nínú wọn tí wọ́n máa bọ ère àwọn míì wọ́n máa bọ omi odò àwọn ọlọ́ṣun àwọn ológun àwọn eléégún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ ìyá yìí mọ́ṣíríkà ni kì í ṣe mùsùlùmí ó wá bá ọmọ rẹ̀ ọmọ wa ní fàtàtẹ́tù rasulullah sallallahu alayhi wa sallam òun wá lọ bá anabi sallallahu alayhi wa sallam nípa nǹkan tí ìyá tó gbé ìyàwó bá قلت قد قدمت علي أمي وهي راغبة أفأصل أمي olóòwò asọ́nà àbí sallallahu alaihi wasallam pé ìyá mi wá gbà mí ó ní bùkátà gbọ́lọ́dọ̀ mi mi ni pé ó ní nǹkan kan tó fẹ́ fẹ́ tọrọ kankan lọ́wọ́ mi báwa náà ṣe mọ̀ pé ìyá wọn máa wá bá ọmọ láti tọrọ nǹkan kan bóyá owó àbí kan wá nǹkan níbi ìrànlọ́wọ́ kan sí kejì lọ́dọ̀ ọmọ òun wá ń bi anábì sallallahu alayhi wa sallam wà ní afa'aslu ummi ṣé kí n so ìyá mi pọ̀ mọ́ mi kí n so ìyá yẹn ní pé ṣé n ṣe dáadáa sí ìyá mi. ìdófà tó fi ń béèrè béèrè yìí ni wípé ẹ̀sìn kò pa wọ́n pọ̀ ìsìláàmù ọmọ ti di ìsìláàmù ìyá sì ń bẹ nínú ìṣẹ́bọ ǹjẹ́ ìgbàláàyè ń bẹ nínú ẹ̀sìn mi kí n ṣe dáadáa kí n báyà mi lò gẹ́gẹ́ bí ìyá n tó ń béèrè nìyẹn. muhammad sallallahu alayhi wa sallam ni naam anábì ní bẹ́ẹ̀ ni sílí ummak a ṣe dáadáa sí ìyá rẹ o sopọ̀ mọ́ ìyá rẹ ìyá rẹ ni ìyá rẹ ọmọ ìyá rẹ náà ló máa jẹ́ so ìyá rẹ pọ̀ ẹbí ni yín tó túmọ̀ sí pé bí tí ìyá rẹ bá ń fẹ́ lọ́dọ̀ rẹ ó fún ìyá rẹ eléyìí ṣe ni tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fi ń lẹ̀ fún wa nígbà Al-Qur'an al-Karim ọlọ́ni wa ìjà àdáka àlá àlẹ́ tó ṣe kàbí máa lé sàlákà bí ẹ̀hìn fàlà tó ti ẹ̀hùn máa. ṣíwájú eléyìí nínú sọ́tún ìsra ọlọ́ni wa kọ́dọ̀ ọ̀pọ̀kà àlá táàbùrù ìlà ìyá ọlọ́run lóhun ti fi lọ́lẹ̀ lófin fẹ́nìkan kan ò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfọwọ́n ọlọ́run ọba ọlọ́ wàbìlì wàlìdẹ́yìmí ìṣáná àwọn òbí yín ó tọwọ́ yín kẹ́ ẹ ṣe dáadáa pẹ̀lú wọn. nínú àyà mi ọlọ́mọ allah subhanahu wa ta'ala ọlọ́run ìwà nàbẹ̀ kórì àpò máa hàrùmọ̀ ma alaykum Ma tọ̀ ma ké ma ṣàlàyé fún gbogbo ọmọ ènìyàn ní tí ọlọ́run ọba tó ń ṣe léèwọ̀ fún wọn tí wọn ò gbọdọ̀ súnmọ́ tán gbọdọ̀ jìnnà sí alẹ́ tó ṣe lè kú billahi shay'an wọn ò gbọdọ̀ bó wọn náà bá wá orogún lẹ́yìn náà kan ṣe dáadáa sáwọn òbí wọn. sọ nínú súrọ̀tò Luqman ọlọ́wà lè wọ ìjà àdáyàkà alẹ́ alẹ́ kí ṣìrí kẹ̀bí máa laysa laka bihi ilm ṣùgbọ́n táwọn òbí rẹ méjèèjì nínú wọn ni àbí kan nínú wọn wọ́n bá ń gbìyànjú láti mú ẹṣẹ bọ sóhun ọlọ́run láti mú ẹṣẹ lọ́run fàlẹ́ àtúntì ìhùmọ̀ ọlọ́run ni wọ́n tẹ̀lé wọn níbi ìgbésẹ̀ tó fẹ́ gbé wọn. àmọ́ tuntun ti bẹ́ẹ̀ wọ́n sọ ìbùkún máa fi dún ìyá máa rò fà ọlọ́run ní kó wá bá wọn lò dáadáa ní ẹ̀tọ́ tayé yẹn ní ẹ̀tọ́ ọmọ tí yóò bí dáadáa tó mo fi bóbi rẹ̀ lò ọlọ́run ní kó fi eléyìí nílẹ̀ fún wọn. so eléyìí ni tí anabi sallallahu alayhi wa sallam tó fi kún ẹ̀kọ́ fún asma bintu abubakar radiyallahu ta'ala anhuma ó sì máa jẹ́ ẹ̀kọ́ fún oníkàlùkù wa náà wípé tọ́mánikà ṣe dáadáa sófin wa ká bá òfin wa lò pẹ̀lú dáadáa gẹ́gẹ́ bí mùsùlùmí ìtọ́lọ́run tó lábọ̀ wá lọ́rùn ọlọ́run ò fi ẹ̀sìn kò fi ṣe ààlà rẹ̀ àbí kò fi ṣe òdiwọ̀n rẹ̀ lókùnbà tó bá jẹ́ òbí rẹ̀ bàbá rẹ̀ ni ìyá rẹ̀ ni àwọn méjèèjì ni wọ́n tukọ̀ rẹ̀ wálé ayé ọ̀ràn yàn ló jẹ́ lé ẹ lórí kò sì dáadáa sí wọn ọ̀rọ̀ ìsílẹ̀ ẹlẹ́bọ ni wọ́n ọlọ́yà ìyá mi oníṣàpàná ni bàbá mi ológun lè rí kinní kan kámátì wa sọ mídíà àgbọ̀dọ̀ mọ́ sí dáadáa sí wọn mọ́ṣẹ́ owó lè kó mọ̀ á sì dáadáa sí wọn sáwọn òbí wa àwọn bàbá wa àwọn màmá wa àmọ́ ìlànà tí wọ́n rìn tó takò tọlọ́run tọlọ́run ọmọ òfẹ́ eléyìí ni òun là bá wọn rìn owó lálé ni àfọwọ́ mọ̀ oúnjẹ ni àní fi ya ebi àní fi jẹ wọ́n kódà ohunkóhun táwọn òbí wa kí wọ́n ṣe fún wa nígbà tá a wà kékeré ta gbọ́ nínú tàn nígbà tí wọ́n ìyá wa bí wa tán ni ìyá wa lọ nígbà bàbá wa bí wa tán kò gbọ́ bùkátà kankan lé wa lórí gbogbo eléyìí ni kò kàn ẹ́ ọwọ́ rẹ tọ́ ni ìbá ìbáwí bàbá rẹ ìbáwí ìyá rẹ kò sí lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ kò sí lọ́wọ́ ẹ̀ nínú Islam ọmọ kì bá bàbá rẹ̀ wí ọmọ kì bá ìyá rẹ̀ wí ṣe má mi ẹ̀yin náà wù ẹ̀yin náà wù ṣé tẹ́ ṣe rí dáa torí ìdí lẹ́yìn ìná àtúnyìn kò sí kankan láàrin wa wọn. báà mi ẹ̀yin náà wò ó pàṣẹ bí mi tẹ́ ìnáwó lé mi lórí àwọn ẹgbẹ́ mi lọ lé ìwé àwọn òbí wọn rán wọn lọ lé ìwé wọn ṣe gbàṣàwó fún wọn ẹ̀ kankan fún mi nísìnyí ọlọ́run tí wàá gbé mi sókè wá ń dé ẹni gbogbo eléyìí àsọdùn ọ̀rọ̀ ni bàbá ti ṣe tí ò da ìyá ṣe tí ò da àmọ́ ọwọ́ ọmọ kan ló fọ òbí rẹ̀ wí torí pé wọ́n ní ìrègùn kan ẹ lórí gbogbo ohun yẹ kí wọ́n ṣe kò lè gbé ìrègùn ni kò lè kúrò lọ́nà rẹ̀ òun náà ni wọ́n bí ẹ sáyé jama kò ṣeé rà kò ṣeé júwe kò ṣeé pààrọ̀ torí ẹ̀ a ṣe dáadáa sí màmá wa a ṣe dáadáa sóbì wa àwa ń sọ fún wa níjókòó wa gbẹ̀yìn ni pé ká ṣe dáadáa sóbì gbogbo àṣà náà ní bẹ gbogbo ẹ̀sìn náà ní bẹ́ńbẹ́ àmọ́ nínú tí Islam tó mú wá tẹ́lẹ̀ rí nínú gbogbo ẹ̀sìn gbogbo àṣà láyé òun ni ìṣe dáadáa sí màmá ní ìlọ́po mẹ́ta léyìn tá a tó ṣe dáadáa sí bàbá lẹ́yìn ọ̀kan inú ìsìláàmù nìkan náà lẹ́ẹ̀kì rí three ratio one tó bá ti di ká ṣe dáadáa sí màmá wa iléyà ló ń bọ̀ yìí bàbá rẹ ó pẹran léyà màmá rẹ náà ó pẹran léyà súnà ní kíyàn pẹran léyà tọ ìwọ ọmọ sí ni yìí ní kápá kó rẹran léyà àti kó ràfẹ́ nìkan ta ló máa rà fún un màmá rẹ ló rà fún bẹ́ẹ̀ ni màmá rẹ ló rà fún torí fi tó di bàbá rẹ kó pẹ̀nàléyà lóbi ìyá rẹ náà kó náà pẹ̀nàléyà àmọ́ àwọn ọ̀nà pé tá a bá ṣe bẹ́ẹ̀ fún ìyá wa nìyí àwọn ìyá dáadáa àwọn ó bọ́lá fún ọkọ wọn àtàwọn eléyìí àmọ́ mi ilé ní àti bá rẹ àìsè bá wọn bá rẹ ní kó gbé fún ó wù wọn nù tó ti yé sùn ó wù wọn ìyẹn a máa gbọ́ọ́lẹ̀ níbi ẹ̀tọ́ rẹ̀ kò sáburú ń bẹ̀ ẹ wo bí islam ṣe pín in torí kí bàbá ìyá wa ìgbìyànjú wọn lé wa lórí ó tu títí bàbá wa lọ nílọ́po mẹ́ta lọ́po mẹ́ta ni a fi ẹ̀mí ìmorí rẹ̀ a fi mọ̀ wọ́n ẹ̀mọ́ gbàgbé ànábì sallallahu alaihi wa sallam ẹ̀rọ akọ̀nùkan wa bá oní talento talento lẹ́tọ̀ọ́ sí dáadáa owó jù nínú ọmọnìyàn talento yẹ kóun súnmọ́ jù kóun ṣe dáadáa sí jù ànábi níyà rẹ̀ ni. Padà wà àmọ́ ìyẹn ni náà ni ìyẹn ni ó máa jẹ́ òbí ẹni náà lòbí ẹni ó máa jẹ́ dọ́lọ́n fi ṣàdánwò fún ọmọ nìyẹn o lè fẹ́ lómi pààrọ̀ wọn abadan o lè fẹ́ lómi pààrọ̀ láíláí àmọ́ mi ẹ̀tí wá tó ń tún báyìí so màá fi ẹ̀yà kan pààrọ̀ yín fún ọ̀nà ṣe ń pààrọ̀ rẹ̀ bí ìyá bóbi náà ṣe lè fi ọmọ mi pààrọ̀ ọmọ torí pé ọmọ rẹ mú mu kó mu ọmọ rẹ jẹ pé ọmọ rẹ ṣe tí ò dáa ọmọ rẹ ń ṣàbúrú fọnà àmọ́ ah, kọ́ ẹ lọ́mọ ìwọ ọmọ mi ìṣọmọ mi mọ́ eléyìí náà ọ̀rọ̀ àṣírí ọ̀rọ̀ àti kìí ṣọ̀rọ̀ gidi òun ọlọ́run bá ti pín kóníkálùkù a máa yọnu sí i ni a gbà fọlọ́run lórí ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá dùn òun náà ni tó bá kóró òun náà ni àlè rí tá a máa ń káyìrì yìí wà sáré a máa wáyé látara òbí kóbi máa jẹ ní ọlọ́run kó kóbi nínú àwọn ẹni bíi àwọn kò kí ọmọ wáyé bẹ́ẹ̀ ó gbà fọlọ́ náà ni wọn bá ti ṣèlú rẹ ni nínú àwọn èèyàn dáadáa àwọn ẹni rí alihamudulilayi gẹ́gẹ́ sí gẹ́gẹ́ náà ni so bẹ́ẹ̀ náà lọ́mọ náà ọlọ́mọ ní kí ọmọ nígbà míì tó jẹ́ nínú àwọn pòkì ewu tọ́lọ́ bá ti pín tàn wá gẹ́gẹ́ bí mùsùlùmí olódodo àgbà fọlọ́run tó yẹ ká fi bá ìkọ̀ọ̀kan lò náà láàfin balẹ̀ وقال وعن زينب الثقفية امرأة عبد الله بن مسعود رضي الله عنه وعنها عبد الله بن مسعود كما قال أبو عبد الرحمن رضي الله تعالى عنه هي أول كان زينب أني شلي شلسي قالت قال رسول الله صلى الله عليه وسلم تركي ní ìjọ kan anabi sallallahu alayhi wa sallam ó ṣe wá àfi fún wọn ìgbà wa kan gbé wá pé nígbà tí wọn kínú ìdì tán ìrún ọdún tánàbí ṣe kútúbà ìdì tó ṣe fáwọn ọkùnrin anabi wa bọ́ sẹ́yìn ó wà tó dájú fún àwọn obìnrin ó wá ṣe wá àfi fún àwọn obìnrin nínú wá àfi tó ṣe fún wọn òun náà ní pé tàṣà dáfnà ya máa ṣára nìyẹn sà ẹ̀yin obìnrin ẹ máa pọ̀ níbi máa tọrẹ wà lábẹ́ ìṣẹ̀lẹ̀ yìí kùnú kódà bẹ́ẹ̀ pé nínú ẹ̀gbà ẹ̀ṣọ́ yín lẹ́ẹ̀tì mú tọrẹ bóyá ìtẹ́ fi ṣetí àbẹ́yìí tẹ́ fi ń gúnmú àbẹ́yìí tẹ́ ń gbé sọ́rùn àbẹ́yìí tẹ́ ń gbé sọ́wọ́ àbẹ́yìí tẹ́ ń gbé sí tẹ́ ń gbé sínú àwọn ààyè tóbìnrin lè ṣẹ̀ṣọ́ sí àti tóbìnrin lè fi ṣẹ̀ṣọ́ ìpínlẹ̀ ni kó jẹ́ gold àbí kó jẹ́ silver jẹ̀mọ́ létà ó padà rí pé tọ̀ wọ́n ń lo ilẹ̀kẹ̀ wọ́n ń lo àwọn nǹkan míì tẹ́sí Islam tako àmì ètò Islam tako ájímọ̀sí torí pé láyé tá a wà yìí onínàrà àwọn nǹkan ẹ̀ṣọ́ wọ́n tún ti gbé e dìde tó ti dájú pé ń bẹ nú ẹ̀ tẹ́sí Islam ò yẹn nǹkan lóbìnrin máa fi ń tọrẹ kódà òun kò lẹ́tọ̀ọ́ láti lò ní gbogbo yìí tọrẹ fẹ́lẹ̀ mi lára ẹni ìtàn fi pààrọ̀ irun pépéjú tán máa ń lẹ̀ mọ́ irun pépéjú tó wà dà gẹ́gẹ́ bí ojú tó dẹ̀ dá àwọn ni wọ́n ní àbí irun ojú ńgbà míì tí wọ́n gbé sí yóò wá rí kọ́bọ̀lì ní ti kìnìún àwọn lẹ́yìn ní ìkẹ́ àwọn lẹ́yìn kì ṣe ẹ̀ṣọ́ àbí tí wọ́n pè ní ẹ̀yà awọ ilẹ̀ àdàmọ̀dì tó ń pè ní contactless ó ń bẹ ń bẹ lóríṣiríṣi àwòrán àwọn ojú àwọn ẹran lórí ìrànà tó ní àwòrán ejò ń bẹ àwọn olóògbò ń bẹ àwọn kìnìún ń bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kìnì ní pẹlẹbẹ kékeré báyìí náà ni wọ́n wá jẹ́ méjì wọ́n wá wọ̀ ọ́ wọ́n wọ̀ síbi ẹyin ojú tó bá ti gbé wọ̀ tí wọ́n bá wọ̀ ń gbà náà tó bá yẹ kó fi ti kìnìún ló gbé wọ̀ yóò jọ kìnìún lójú rẹ̀ tó bá jáde tó bá dé tó gbọ́ tó tún wọ tó lóńgbò yóò tún do lóńgbò náà eléyìí àmọ́ wọ lọ patí láti fi dẹ́rù bá àwọn èèyàn gbogbo eléyìí kì í ṣe ẹ̀ṣọ́ tí Islam tó yọ̀ǹda tó léwu fún ẹ̀yà ara bákan náà eléyìí nìyí ìfi dúkìá ìfiṣòfò ni àti ìkọjá àlà níbi ẹ̀ṣọ́. sọ àwọn obìnrin níjọ́hun ní àwọn obìnrin ọmọlúàbí nǹkan bíi góòlù fàdákà ni wọ́n máa fi ṣẹ̀ṣọ́. so ìyá wa Zainab tó jẹ́ ìyàwó Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu ó wá ń sọ fún ọkọ rẹ̀ wípé àrẹ́bí ṣe wá àtúbá ìfihàn fáwọn obìnrin ó gbà wọn níyànjú láti máa tọrẹ kódà bó dájú pé àwọn ò mú nínú ah, nǹkan ẹ̀ṣọ́ àwọn ìyí táwọn fi ń ṣẹ̀ṣọ́ kọ́ọ̀lá ti fọ̀rọ̀já àti wẹ̀lẹ̀ Abdullahi abdul Mas'ud wọn wá lọ ń sọ̀rọ̀ yìí fún ọkọ òun fọ̀kó ìkìlẹ̀ ó sọ fọ́kọ òun pé innaka rajulun khafifun dhaatil yadi wọ́n Abdullahi abdul Mas'ud èmi ìyàwó rẹ̀ mà mo mọ̀ pé ọlọ́run ò dẹlẹ̀ fún ọ dáadáa ọlọ́run fún ẹ lọ́rọ̀ púpọ̀ orí ẹ̀ àwọn wáyé bẹ́ẹ̀ ẹ̀ tó ti pé òsín lọ́hùn tó ti pé òun kò fún ẹ̀sìn máa ní òtúmọ̀ sí pé kó lówó ẹ̀kọ́ mi fún wa ipò tí Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu tó dì mú nínú ẹ̀sìn jama oníbọ́lọ̀ ṣe kádàrà rẹ̀ báyìí o bó ṣe wá rí yìí o ipò tó dájú pé tí ò bá sílẹ̀ ni yóò láyé ipò ńlá ni ní mímọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní ìjẹ́ sàbí ànábì sallallahu alayhi wa sallam káàfin lè yọ kúrò nínú àwọn abdullahi mẹ́rin tí wọ́n wálé ayé wá sórí ire tí wọ́n dé ní aljanna mẹ́rin ni wọ́n ní àwọn sàhábà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó dábí pé àwọn abdullahi mẹ́rẹ̀ẹ̀rin ni àáfàá ni wọ́n onímọ̀ ni wọ́n ẹ̀kọ́ fíkìwù ni ẹ̀kọ́ hadisi ni ẹ̀ lè abdullahi ibn Mas'ud kúrò nínú ẹni tí máa bá náà bí ìrìn àjò gbà mí ni nínú ẹni tí máa bá náà bí ìtọ́jú pákó ni nínú ẹni tí máa bá náà bí lọ sí ìletò lọ kéréje kéréje ẹmọ yẹn ní kéréje kéréje kó kúrò lé kó lọ síbi ilé kẹrin àdúgbò kẹta kódà ní ẹni tí máa bá náà bí lọ bá náà bá lọ fẹ́ lọ gbọ̀nsẹ̀ ní pápá abúlé ìbínú mọ̀sẹ̀rù ti dẹ́kan nínú wọn jẹ̀mọ́ tí máa bá náà bí gbé àgékè gbọ̀nsẹ̀ olànà bí sallallahu alaihi wasallam sọ fún pé ah nígbà tó rò mi lọ mọ́kùtà mẹ́ta wá fún wa náà bí fi gbọ́n tẹ̀ ló lọ lóde ló bá ṣàǹtà mẹ́ta wá arábìnrin náà ah, eléyìí òkúta ni eléyìí ṣe lò orí kejì ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ gbígbẹ lélẹ́yìí ẹ̀gbin ni ànábì yọ̀dá nù orí lẹ́yìn egungun ni ah, báwo bá tiẹ̀ jẹ́ oúnjẹ ló jẹ́ fún àwọn mùsùlùmí nínú àwọn àlùjọ̀nù arábìnrin eléyìí ìdánù sọpọlọpọ ẹ̀kọ́ òun ni ọlọ́run lo Abdullahi abdul Mas'ud ní sábàbí fún umma islamu látàdọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam síbẹ̀síbẹ̀ ẹgbẹ́ tíyàwó ẹ̀ fi ròyìn rẹ̀ wọn iná karọ́ jọ lóun sàfífù ní àtúnyẹ̀ ẹ̀dùn èso lówó sábà ní kó mọ̀ kówó fún ìyàwó rẹ̀ kó mọ̀ fi tọrẹ òní aláìní òní ní ọ. ṣẹlẹ̀ ìdí ẹ̀kọ́ náà fáwọn ìyàwó wa nílé obìnrin muslimat muminat kọ́nitat sọlihat abidat ẹ mọ ipò ọkọ yín bọ́kọ rẹ ṣe mọ òun náà ló ṣe máa gbé bùkátà tọ́ lọ bẹ́ẹ̀ ni mọ́ fi mọ́ wo aago alágo fi sáré mọ́ wo aago alágo fi ṣiṣẹ́ ó máa sọ ọ̀rọ̀ kò bá kún bẹ́ẹ̀ ni àfọmọdé ẹ̀kún wúlò fún láti jọ yìí gbogbo àwọn ẹgbẹ́ yín ló wọ́n ṣe rán àwọn ìyàwó wọn lọ sí yáàdì tán lọ́ dán lọ́ múra èyí ò tiẹ̀ náà wà lọ́bì kankan ẹ̀kan wà náà ni ẹ̀ wúlò ẹ̀ sánmọ́ná eléyà máa tọpọ míì kó ṣiṣẹ́ gbé tẹ bá rí ọkùnrin tó bá jalè bọ́kùnrin bá ń jalè jẹ̀mọ́ àtórí obìnrin ni lọ bèrè dáadáa ọkùnrin tó jalè tó obìnrin ni obìnrin tó bá ṣe sìnà torí ọkùnrin ni obìnrin máa torí ọkùnrin ṣe sìnà ọkùnrin sì máa torí obìnrin jalè òun náà bá Allah subhanahu wa ta'ala ló fi ti ìyà olè jíjà ọlọ́run ti tì síwájú lórí àwọn ọkùnrin wàsáárì kù wàsáárì tọ́tù ọlọ́run ní olè ọkùnrin olè obìnrin ó dárúkọ ọkùnrin kó tó dárúkọ obìnrin fàtọ́wọ́ ìdíyàwó ma ọlọ́run lẹ́yìn ìjọba tán bá wọ́ ti pé wọ́n jalè lóòótọ́ tó fi pélé wọn lórí ẹ̀mọ́ ṣàánú wọn o ọlọ́ọ̀ni ẹ gé wọn lọ́wọ́ gbogbo àwọn tó ń mú táwọn rí lórí tv lórí gbogbo ẹ lọ béèrè dáadáa tó bá jáde tó òkè tọkùnrin bá jáde tó fowó tó kó gbogbo ẹ gbogbo ló ń rù lọ èyí kó máa fi di ìṣìná káàkiri náà ni àbí kó máa fi kóbìnrin náà ni méjọ́lì gbogbo tó gbádùn ayé náà ni àmọ́ obìnrin tó ṣe zina ẹ lọ wò dáadáa torí àwọn ọmọdé torí ọkùnrin obìnrin tó ṣe zina sílẹ̀ ọkùnrin láti wọ obìnrin láti àwọn ọmọ wọn lọ bá wọn bẹ̀ àwọn yẹn gbẹdẹgbẹ ọlẹ́wọ̀ záánì yẹn ẹ̀yin obìnrin oníṣìná ọ̀záánì obìnrin tó ṣe zina àti ọkùnrin tó ń zina ní kọ́kọ́ àtẹ ìná ọlọ́lọ́wọ́ tó lè fàdílé tó fẹ́ tó fẹ́ gà wọ́n lè ìjọba ẹ bá ní àwọn méjèèjì ní orílẹ̀-èdè adélébọ̀ ọkùnrin náà lè lè lè mú òun for fẹ́rígẹ́ fẹ́rí ló fún wọn lè fi ṣìnà wọn ní wọ́n ní mọ́ fa wọn ẹni mọ́ fún sí o ẹni tí a sọ fún wọn. òye ṣàlẹ́bà fún wọn tó ń bí ilẹ̀ tó mìíràn wọn náà ní ẹ fi ìyà jẹ wọn pẹ̀lú kòbókò ọgọ́rùn-ún ní gbangba ta táwọn kan ó rí nínú àwọn mùsùlùmí aráàlú nínú àwọn onígbàgbọ́ òdodo eléyìí ò túmọ̀ sí pé kọ́kọ́ wá di jẹ̀ǹbẹ́tẹ̀ o tọ́wọ́ wá ní ẹ̀ eh, alhamdulillah okun ní bọ́lọ̀ ṣe ṣe ní tó mọ́ ìrora jẹ́ pé wọ́n dẹ́gbẹ́ àní bá ti fún ọ pé tí mo ní tó fi jẹ náà nù àràrà rárá torí ìwé náà ń bẹ ẹ ìwé náà ń bẹ tí ó fẹ́ kíyàwó sáà mọ́ bóun lò bẹ́ẹ̀ wọ́n ṣe yóò tiraka mọ́ gbìyànjú ìṣèkọ́ yẹn náà rẹ̀ ọ̀nà bá mi kò ṣe nǹkan rẹ̀ gbà tó sí ìṣèkọ́ náà ń gbà wọn náà rẹ̀ a ṣe àwọn ẹni tó fi jẹ́ fúnṣẹ́ àbúrò sí bẹ́ẹ̀ yóò máa fi rí ta lọ́lẹ̀ fún ìyàwó ọmọ mẹ́rin fún ṣùgbọ́n bó ní wọ́n sì ya egun káàkiri ìtú àná ó kéré ní wàhálà three thousand egun káàkiri two thousand bẹ́ẹ̀ nípa àwọn ọkùnrin náà kódà ẹgbẹ́ nínú àwọn tó ń pè nínú àwọn táwọn àti ṣúgbà náà àwọn kọ̀ọ̀lọ̀ tó ń pè nínú àwọn ọkùnrin náà ni wọ́n lè lọ́ bu káàtà ìyàwó tó bu káàtà ojú mú ọlọ́wọ́ wò eléyìí ṣètò ìbí dáadáa ló ṣọwọ́ lọ́mọ dáadáa náà wọ́n yẹ kọ́ ọmọọ̀tẹ̀ náà lò sòtórí ẹ̀ a máa ń ní ìkáràmásìkí àwọn tọ́lọ̀ ń kó wa sí abẹ́ wọn níyàwó lọ́mọ a ní káràmásìkí wọn tó bá bùkátà ká fi iṣẹ́ kún iṣẹ́ jẹ̀mọ́ ó fìṣẹ́ kúṣẹ́ ni o tó bá bùkátà ká fi àsìkò kún àsìkò tá a fi ń wájẹ ẹ̀rù ó ṣe dànù àmọ́ tó ń ti bẹ́ẹ̀ Eh, káwọn ìyàwó náà máa ma lẹ́bùn ọ̀pọ̀ wọn eléyìí ni ń dá lára àwọn ẹni yahoo àwọn ìyàwó dáadáa fáwọn ọ̀pọ̀ wọn nínú ìfẹ̀sìláàmù oníwà ìdílé rasulullah sallallahu alaihi wasallam àbára náà bẹ̀rẹ̀ pa ìyàwó abdullahi bin masud ta'ala wọn bí pàwọn aláṣẹ káwọn ìwọ bá lè lóhùn sí tó túbọ̀ kò sáburú ń bẹ̀ kíyàwó náà gbà lọ́dọ̀ ọkọ kó fi máa tọrẹ ọkùnrin máa ń dájú rọ́ọ̀fù ni wọ́n lè léèmí wọ́n ní ká ṣe tí ṣẹ̀bi ẹ̀dá fún mi fún mi ṣé mi gbàládà rẹ ni ọgọ́lọ́ gbàládà rẹ ni fún mi. bí wọ́n bá rẹ̀ ní òpó olówó ẹ̀ àbí tó máa fà ní láti dùn lẹ́nu tó rà sílé oúnjẹ ní ìrẹsì fún ẹwà ní ọ̀pẹ yìí òkèlè yẹn sí ni ó ẹ kíláàmù kéèkì ní tíì ní bírèkì ní ọmọ ẹnìkan tí ń gbà tí mo súnmọ́ báyìí tí mo ẹni sọ̀rọ̀ fún mọ́ ẹni ní ká kò sí tó ìjẹ mọ́ ìlú pa tí mo mú nínú gẹ̀gẹ̀ ráyé tuntun. Wọ́n kara yẹ̀ǹda fún yẹ̀ǹda fún. àgbẹ̀dẹ fún bẹ́ẹ̀ sàrù mẹ́ àmọ́ tó bá dà na ọ̀sùn na ná nínú tó wọn ọlọ́run bá fún ọ ná fẹ́lòmí yóò fọ́pọ̀ àlè òun ọlọ́run ó nà léwọ náà lórí tó túmọ̀ sí bá a bá ṣe ná mo là lékún ọmọdé kílẹ̀ yìí jẹ́ ẹ̀kọ́ so bákan náà kò sábúrú mẹ́ kí ìyàwó náà nìyí tó náà ná lọ́wọ́ ara rẹ̀ ìgbẹ́ náà àwọn obìnrin bá náà àwọn ìfẹ́ mú nínú tí àwọn náà ní ó ṣe mọ́ wọn ìfẹ́ mú nínú ẹ̀ wọn ìfẹ́ mú obìnrin máa ń sọ ọ́ owó jọ ni wọ́n máa ń sọ rẹ̀ jọ ni <laughs> ká máa ná ohun lóbìnrin tí máa ń ná àfi tí yóò bá sí ọkọ tí máa ń dágbére àmọ́ tó gẹ́yàwó ilé nínú bí ni wọn mo ì bẹ́ẹ̀ mú gbọ́dọ̀ àyíká bá mú tán ná lè o wọn nígbà owó five thousand àdébìkínní tí ló bá fi kún tó sọ̀bọ̀ kọ sọ́lọ̀ ò lè san ni àmọ́ lọ́wọ́n ìdógbìnrin bá wọn ọlọ́run wọn bẹ́ẹ̀ wọ́n fẹ́ ná wọ́n fẹ́ kó jọ ni kán rọ gbogbo ẹjọ ẹ́ kán kó jọ àmọ́ kán ná àtàbá ná gbà padà ni kódà tó lárúbáwá káwọn ṣe obìnrin Yorùbá kò sí tó lè ṣe fún wọn tó tó bá fún ní one million naira jẹ́mọ́ yóò mọ bí ọ́ lè pe ah, ẹ ṣe wo wọn ló jẹ pẹ́ fún wa ẹ wo mọ lórí o ẹ dákun ṣé ẹ ten thousand ti bí bóbìnrin bọ́ọ̀mọ̀ ṣe bóbìnrin nìyẹn kán wá ronú wípé ah, ẹni tó fún mi ní one million ẹ tó bùn ni tó sì jẹ ní ní ten thousand kí ló dé tá a lè yọ ten kúrò ní one million ọlọ́run ò tó bẹ̀rẹ̀ bá wọn bẹ́ẹ̀ nìkan náà wọ́n ta wọn bẹ́ẹ̀. àmọ́ tó bá ṣe bẹ́ẹ̀ ńkọ́ obìnrin ni ó ń fi dáadáa ó ń fi ń lọ́lẹ̀ ni obìnrin dáadáa nìyẹn. torí ẹ kájọ ran ara wa lọ́wọ́ lára tí ẹ̀sìn fẹ́ òun náà ni. sòyẹ́ ló wá mú kí àwọn Abdullahi bin Mas'ud kó mọ wá sọ fọ́pọ̀ rẹ̀ yìí pé anábìnrin àtọ̀ rẹ̀ wọ́pọ̀ mi ò ní púpọ̀ wọn ò ní púpọ̀ bákan náà bó wà lọ́wọ́ ṣe wá tọrẹ báyìí tó wá rí bẹ́ẹ̀ fàtíhì fàṣàárìwú dákun mo fẹ́ kó bá mi bí ànábì sallallahu alayhi wa kó lọ béèrè lọ́wọ́ rẹ̀. فإن كان ذلك يجزئ عني وإلا صرفتها إلى غيركم tó bá dá sí pé ó bá tọ́ pé ọ̀rọ̀ tí máa kápá àti ṣe kí n máa ṣe fún yín kó mọ sí fún ọkọ rẹ̀ tí òun bá gbọ́lá dá lórí ẹ̀ kó mọ tó bá dé pọ̀ òṣìṣẹ́ àgbẹ̀ kíyàwó tọrẹ fún ọkọ fún ìgbàlùfẹ́ sí ìbòmí kó tọrẹ mi kó tọrẹ sí ìbòmí èyí kan wá pé òṣìṣẹ́ àgbẹ̀ kíyàwó tọrẹ fún ọkọ ìyàwó àtàwọn ọ̀nà kan jọmọ tábà wo láyé ẹsẹ ni pé ọpọ ọmọ lóru ju ìyàwó lọ bẹ́ẹ̀ ni torí ọ̀nà àti ọ̀rọ̀ ọ̀nà pàrẹ́rì kìkì ó pọ̀ ọ̀pọ̀kùnrin tóbi ẹ̀jẹ̀ lọ. àmọ́ nígbà míì ọlọ́run a máa sọ orí dìdí títí ó yorí tí ọ̀rọ̀ lòó ju ọpọlọ àmọ́ wáyé rẹ̀ bẹ́ẹ̀ ni. yẹ́rù tó tún mọ ṣáà ìrọ̀sókò fúyẹ̀ ẹni bá wọ ọlọ́run tẹ̀ fún ìṣòro mẹ́yàjà ẹni bá wù ú lọ́wọ́ rẹ̀ yóò jẹ́rìí fún àmọ́ wáyé bẹ́ẹ̀ tọkọ yóò lè nígbà tí ó ju lọ. Ìjọba bá sọ pé àgbà ọkùnrin náà ni mo gbé lọ the greatest millionaire at the ground at the ọlọpọ tí ẹ bá jẹ ìkíni kan ìrírí jẹ tó wà lọ láti gbogbo ọmọ àkàbà ó sì ti di bí tí ẹ ṣe pọ̀ tó ní ní ìmọ̀ tó rẹ̀ a máa máa wáyé owó ní ju ọpọlọ a máa wáyé àmọ́ àbọ̀pọ̀ lọ́pọ̀ gbà bàbá lọ wò dáadáa ọkọ máa ń ní ju ìyàwó lọ ọkọ máa ń ní ju ìyàwó lọ lọ́pọ̀lọpọ̀ torí pé àkọ́kọ́ ìdíyàwó fún oúnjẹ tí ó mu ọ̀ràn rẹ ló ń bẹ̀ sọ̀nà tí pọ̀sẹ̀sẹ̀ fún ọkùnrin fún baálé ilé à ó pọ̀ ojúṣe ìpọ̀sẹ̀sẹ̀ ọlọ́run làbọ̀ lọ́rùn ojúṣe ìpọ̀sẹ̀sẹ̀ ọlọ́run làbọ̀ bẹ̀rẹ̀ lọ́rùn lọ́dọ̀ ọkọ rẹ̀ òun kọ́ ní òbọ̀ ọkọ òun kọ́ ní òbọ̀ ìyàwó òun kọ́ ní òbọ̀ ara rẹ̀ òun kọ́ ní òbọ̀ ọmọ ọkọ ní yóò bọ́ ara rẹ̀ ní yóò bọ́ ìyàwó ní yóò tún bọ́ ọmọ. so abdullahi bin masoud ìyàwó ẹ̀ wá ní ló bá ń bí anabi sallallahu alaihi wasallam wọn bá tí n bá ń ṣe tí mo ní ti fi sọ́dá pọ̀ ṣé màá gba ládá tí n bá ń fún ọ àbí kí n fún àwọn ará àta. faqala abdullahi abdullahi bin masoud ni bẹ́ẹ̀ni tí hi àǹtí abdullahi bin masoud ní mọ́ràn mi lélẹ́yìn ìwọ náà lọ béèrè fún ara rẹ̀ tó túmọ̀ sí pé nígbà míì ẹ̀rí àmọ́ wáyé kíyàwó sọjẹ́sì nǹkan tọ́pọ̀ mọ́ tọ́pọ̀ mọ́ gbà bẹ́ẹ̀ ni ó sì lè sọjẹ́sì ẹgbà míì náà tọ́pọ̀ gbà ó lè wáyé rẹ̀ ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí ni kì í ṣe tuntun láàrin lọ́kọláya àmọ́ wọ̀yàwó wọ́n mọ̀ dóńdó pé èyí tó o bá ti sọ̀jẹ́sì fún ọkọ rẹ ó gbọ́dọ̀ gbà òbítí wàhálà wà nù sọ̀jẹ́sì ni sọ̀jẹ́sì ni sọ̀jẹ́sì ẹ̀jẹ̀ tí yẹn gbọ́dọ̀ gbà ó ti di command ó ti dàṣẹ báwọn eléyìí ò ní a máa da lérú a máa da lérú a máa da àwùjọ rú ẹ mọ oyún obìnrin tẹ bá fọkọ yín nímọ̀ràn ó dáa tó bá gbà tí ó bá ti gbà kó gbà náà àwọn kò wá gbé pé dandandandan o gbọ́dọ̀ gbà náà ni ọkọ rẹ bá lálàáfíà yàrá kò ní juwọ́lẹ̀ fún ọ èyí tó lálàáfíà ní mo juwọ́lẹ̀ fún ọkọ. torí ẹ ìmọ̀ràn ìyàwó lè fún ọkọ nímọ̀ràn ó lè yá mọ̀ràn ó lè yá ńlá káyìí kò sábúrú mẹ́ tó bá gbà á ó gbà mí bí ò gbà á kò gbà náà nì ìwọ ọkọ náà sì nìyí bí àwọn rẹ bá yẹ ńlá káyì tó yẹ nímọ̀nà wò dáadáa sí làwọn ìmọ̀nà tó bá yá ẹ gẹ́gẹ́ bí baálé ilé kódà bó bá ní ìta náà ẹ̀kọ́ náà lérò fi fi hàn kó ò ní gbà kó ò ní sọ di sójà ní bẹ́ẹ̀ kọ́ àǹfààní ń bẹ nínú fa níyàwó lábẹ́ kìí ṣe kan fún wa lóúnjẹ kan gbọn bẹ́ẹ̀dì nìkan òye gan òye ayé àǹfààní bẹ̀ wàláhì ó bẹ̀ èèyàn ni wọ́n wọ́n sì ní làákàyè wọ́n wọ́n ní òye ó lè mọ́ tó tọkùn yìí a ní gbé wọn lójú àfihàn gbé rọ́bọ́ọ̀tì ilé àní máa rí wọn báwọn ní sólè ìdèbíyà nígbà tí anabi sallallahu alayhi wa sallam sanabi sọ fáwọn sọhábà pé ẹ wo a lè wọ mọ́kà lọ́dún yìí o wọn ni à ìgbọ́ ló sọ fún wa pé ọlọ́run ní pé a wọ mọ́kà ó ní bẹ́ẹ̀ ni àmọ́ ọlọ́run sọ fún wa pọ́dún yìí a wọ mọ́kà ni àmọ́ kò sọ pọ́dún yìí ọdún yìí gangan gangan tó bá rí bẹ́ẹ̀ ìbùdó abadé yìí a fi tàlẹ́ ní ẹ̀yẹ lọ fáàmù yín àwọn sábà bá wọn bá kóra sí oníkálukú wọn lè fáàmù wọn bá kóra sí torí pé ibi tá ń lọ kàkẹsẹ̀ bíi mélòó kan wọ́n èdè bẹ́ẹ̀ ibi tí ti ń bọ̀ dínà tí wọ́n lọ wọ́n ti súnmọ́ bẹ́ẹ̀ táwọn wá padà ọ̀rẹ́ ọ̀rọ̀ ara wọn kó tì anábì sallallahu alaihi wasallam ó wá wọ abẹ́ tẹ́ǹtì rẹ̀ lọ ibi tí àwa ọmọ sálámà radiyallahu ta'ala anha tó wà ó bá wọ bẹ̀ lọ. alágbèwà ń banújẹ́ ìyàwó rẹ̀ ọmọ sálámà radiyallahu ta'ala anha wá ní kí ló dé ó ní mo pa àwọn sàábì mi láṣẹ kí wọ́n fanu ara wọn kọ̀ ọmọ sálámà wá fásábì ní márùn ìmọ̀ràn ó sì wọlé yàrá ọ̀sọ́dún àwọn òṣìṣẹ́ ọlọ́run wọ́ fáti tiẹ̀ tó bá ti fáti tiẹ̀ tó jáde sí wọn lọ́dún bó fa àwọn náà fàti sí wọn. láì bá fanu má náà lè fanu sallallahu alaihi wasallam ẹ̀ẹ́dẹ̀ wá jáde. àwọn sáré gbé fáwọn ẹ̀ẹ́dẹ̀ ti fanu báyìí oníkàlùkù mọ́ bẹ̀rẹ̀ sí ní yọ gílì lọ́bẹ̀rẹ̀ sí ní fáwọn wọn. ìmọ̀ràn obìnrin nìyẹn. sókè so wà ní gbóbìnrin ilé bíi bíi rọ́bọ́ọ̀tì bí ògiri bí kọ́ńbọ́ọ̀dù ọbẹ̀ ànígun mm-hmm. wọn lé báwọn á gbé wọn lé gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ fún wa wọ́n bá fún wa ní márùn á wò á wòye sí á fojú sínúkùn wo tó bá jọ mọ́ ní tí ó yẹ kó lọ bọ́ ṣe mú wa á gbà á sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹlòmíì gbóbèrè lé kéé kò sí ààyè mọ̀ràn lẹ̀ wàláyé ni yẹn nìyí tó ń ṣàfẹ́kùn tó pọ̀ tó pọ̀ wọn ní kíyàn gun ẹṣin obìnrin wọn máa ń yàn gun ẹṣin obìnrin lẹ yorùbá ọ̀nà tó bá yẹ kó gbogbo nǹkan ṣáà máa ń gbèlè ìyàwó rẹ̀ gbèlè ìyàwó rẹ̀ gbèlè ìyàwó rẹ̀ ẹni tí ń gun ẹṣin obìnrin nù tẹ́lẹ̀ yìí nǹkan àmọ́ tọ̀ bí ẹ̀rọ bá mímú ọ̀rọ̀ à ah, nígbà míì àwọ̀ a máa wáyé nínú mọ̀lẹ́bí ọkọ tó dá pé solution rẹ̀ nìyí ọkọ gan lè rí lọ́dọ̀ ìyàwó ẹ̀ wọ́n náà a wáyé bẹ́ẹ̀ gbà míì a àwọn àmọ́ wáyé nínú fámílì ọ̀kan àwọn àmọ́ wáyé láàrin ọ̀rẹ́ ọ̀kan kódà nínú kọ́mpánì tí yẹn ń gbé àmọ́ wáyé tó dájú pé ah ìmọ̀ràn tí ìyàwó bá mú wá ó lè wọ́pẹ́ ju tí wọ́n rí ìlọ. torí ẹ̀ ìwọ̀ntúnwọ̀nsí òun láàmú ṣe obìnrin wọn nílà ká ìtọkùnrin wọn ò sì láròjinlẹ̀ tó ọkùnrin wọn ò sì gbọ́n tó ọkùnrin ní kàdánù àmọ́ ìwọ̀n bá ti ń bẹ lọ́wọ́ ẹ náà nìyí jẹ̀mọ́ a máa fasábà bí oore tó pọ̀ fún àwọn ọkùnrin sọ abdullahi bin masoud ni wọn sọ fún ìyàwó ẹ pé ìwọ ni kó lọ béèrè èmi kọ́ ìwọ ni kó lọ wọn ni فانطلقت فإذا امرأة من الأنصار بباب رسول الله صلى الله عليه وسلم حاجتي حاجتها arábìnrin rẹ̀ fún rẹ̀ Zainab radiyallahu ta'ala anha ó wà lọ ní ìyàwó abdullahi kò ní mo sì tó wá ń lọ ṣe pé ó ní kọ́kọ́ bóun béèrè ọ̀kọ́ ni rárá ìwọ ni kó lọ béèrè kò dùn bá ń lọ. kejì àwọn obìnrin míì a sì ní bá a béèrè ẹ sì máa ṣe kẹkẹkẹkẹkẹ agídí ti pọ̀ jù pẹ́pẹ́pẹ́pẹ́ wàhálà bẹ̀rẹ̀ ni ní tí ó tó nǹkan ní tí ó tó nǹkan yóò sì bí ogun yóò bí wàhálà so ìyàwó padà wá lọ béèrè fún rẹ̀ lọ́dọ̀ ìṣẹ́ńlá Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí ó débẹ̀ ẹ mọ̀ wo nígbà tí ó débẹ̀ ó wá bá obìnrin míì náà lẹ́sìn ọ̀nà ọ̀dẹ̀dẹ̀ ó ṣẹlá Muhammad sallallahu alaihi wa sallam tẹ́fọ́ obìnrin tó bá ń bẹ̀ nìyí ìdóhùn náà wá béèrè òun kankan náà ti wá béèrè ìdó gbéyàwó abúlé mọ̀sóòrì jáde òun náà ló gbé arábìnrin jáde ó túmọ̀ sí pé nígbà míì àwọn kankan bẹ a máa jẹ́ tobìnrin tó bá jẹ́ tobìnrin àwọn obìnrin náà ní ẹjẹ́ á mọ ẹjẹ́ kan ṣe bẹ́ẹ̀ ni bọ́kọ bá ran obìnrin lọ́wọ́ lórí ẹ̀kú sáfúrú àpẹẹrẹ mo fẹ́ mú wá o ẹ wo iṣẹ́ ilé obìnrin ní máa ń ṣiṣẹ́ ilé obìnrin ní máa ń ṣiṣẹ́ ilé ọkùnrin ní máa ń wá tíyàwó jẹ yóò wà jáde ìpínlẹ̀ ni tọ́ ló bá bá jáde pé tọ̀ nínú kan nínú iṣẹ́ ilé Eh, ìwọ ọkọ òun náà ló máa ń dáyà dá iṣẹ́ ilé ìwọ nìkan ẹgbẹ́ ti pọnmi ẹgbẹ́ ilé yìí náà ni wọ́n ló mọ lọ pọnmi pọnmi pọnmi pọnmi tó bá sì débẹ̀ sí lèyí àwọn ọkọ àwọn obìnrin èyí bá wọn bẹ̀ àwọn obìnrin ilé mi náà ló bá ń bẹ̀ lẹ́wàá jọ tó wọn náà fà ẹ̀yin ló kàn ẹ̀yin ló kàn àwọn obìnrin náà ń bẹ sọ̀rọ̀ ni ìwọ nìkan náà ni lọkùnrin tó wà ń bẹ̀ gbogbo àwọn tó ń bẹ̀ nìyí obìnrin lọkùnrin obìnrin ni wọ́n tán wá pọn mẹ́bò mi ni wọ́n yà ẹni súnà ní káàmù bùnú lọ́wọ́ bẹ́ẹ̀ ni wà láyọ̀ gbogbo ẹni súnà náà ràn bùnú lọ́wọ́ kò sí àmọ́ tí ló dé kíyàwó jẹ́ olè lọ pọn mi a ní kọ́kọ́ mọ́ pọn mi fún ìyàwó àti kọ́kọ́ mọ́ ọmọ ìyàwó lọ́wọ́ àmọ́ yẹ kó yí ìwò náà gbogbo àwọn apọn ní lọ bí fífítì wọ́n ní kán lọ́kùn nígbà yòókù obìnrin ni tó ọgbọ́n súnmọ́ pìtì náà ọgbọ́n fúnra ẹ súnmọ́ pìtì náà ẹ̀rọ ẹ̀ẹ́dàkùn ẹgbẹ́rù mi ibi tó ti ń gbèrú wọn náà ní ẹ nǹkan míì tó fẹ́ rí náà ló mọ̀ rí a má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a kàn má pẹ̀rẹ̀ wà ní. ó dàbí ìgbà tí ọkọ bá ń sọ pé yàwó kó lọ wá ń táwọn ó jẹ kó wá àrísìkí jáde kò sí abìnrin ni a ti sẹ́nu fìtínà torí àwọn tá àwọn tó ń lọ bá níbi ìwà jíjẹ mímu àwọn bá lè lé mi pọ̀ ń bẹ̀ àwọn bá lè lé mi. ẹwọ rídù nígbà jírẹ́bù débẹ̀ ó bóbìnrin débẹ̀ kápá bíláì pé mọ̀súrì ló wà ní àwọn méjì náà wọ́n ti wà lẹ́nu ọ̀nà ní iṣẹ́ aláburú ẹ̀dá àmọ́ ẹ̀rí pé sádù fitna ìdáàbòbò wàhálà fìtínà àdánwò tó tún ṣẹlẹ̀ láàrin lẹ́yìn tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. so abdullahi bin masoud ah, ìyàwó abdullahi bin masoud nígbà tó débẹ̀ هو بابا وكان رسول الله صلى الله عليه وسلم قد علقي في الباب او قد علقي عليه المهابه فخرج علينا بلال ونعم النبي صلى الله عليه وسلم ابي كنا دنتي بي ديرو بي كنا نقول يعني ما حبش يعني àwọn onífàkàrà alẹ́ náà bìlà bìlà ló wá jáde sí àwọn ó jáde sí àwọn ìyẹn ni bìlà tó wà lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam fàkúnà láhù àwọn sọ fún bìlà pé ìkìtì ara sallallahu alaihi wasallam bá lọ bí anábì bá lọ bá anábì sallallahu alaihi wasallam àṣẹgìrìwú àná ìmọ̀ràn àti níbi ìbádọ́ tẹ̀sí aláàlìk fáwọn obìnrin méjì wá o wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ anábì o kí ni ìbéèrè náà àti ìdílé ohun àfàdàpá àyùkúmá àlàázuwá ìṣímá wàhálà àyíkámi fi ọjọ́ rẹ̀ ṣímá. ǹjẹ́ ọrẹ sábà ta fún ọkọ wọn sọlọ́run ó gbà gẹ́gẹ́ bí ọrẹ fún wọn àti ọrẹ tán ta fún àwọn ọmọ òrukàn àwọn ọmọ òrukàn jẹ́ ọlọ́run ó gbà gẹ́gẹ́ bí ẹ̀san fún wọn. wàlẹ́ àti ọkùnrin ìhó mọ̀nàhánì dákun ìbéèrè tó bá wa bí o mọ́ sọ fún ànábì irú èèyàn wo la jẹ́ mọ́ sọ fún ìyá báyìí báyìí báyìí báyìí ni fàdá sálábì ẹlẹ́yàlú ìlàlẹ̀ wọlé ala rasul sallallahu alayhi wa sallam fàṣà àdàfù wa bí ànábì sallallahu alayhi wa sallam faqala rọ̀gáwò rasulullah sallallahu alayhi wa sallam huma aláàbí wa bẹ̀rẹ̀ pé àwọn tó bí ẹni bẹ̀rẹ̀ rí àwọn ta àwọn ta قال امرأة من الأنصار وزينب أراب إنكانيما وأنصار أتي زينب عيني فقال رسول الله صلى الله عليه وسلم أي زيانه يقولون نعم، وزينب زينب يقول زينب بقوة إنه أنه صحابة أنه صحابيات يقول زينب بقوة لا أنه يعني قال امرأة عبد الله قلوني يا أبو عبد الله بن مسعود fọ̀kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam alábì wa sọ fún bilal wípé lọ́ọ́ sọ fún wọn làbúmá àjẹrọ́ọ̀nù làbúmá àjẹrọ́ọ̀nù àwọn méjèèjì ó gba aládá o bẹ́ẹ̀ ni àjọlù tọ̀rọ̀ọ́bá wà àjọlù sàdákà wọ́n gba aládá o yẹn ni ọrẹ tíyàwó bá ta ọkọ obìnrin ìyàwó a máa ń yọ zaka yes léyìí tó lékè náà àwọn onímọ̀ obìnrin tí zaka wọ owó rẹ̀ ó lè yọ fọ́kọ rẹ̀ tó jẹ́ ọkọ aláìní tó jẹ́ ọkọ aláìní ọkọ ni ò lè yọ zaka níyàwó yes àyàfi tó bá jẹ́ nínú àwọn tí kì í ṣojúṣe ọkọ kò sójúṣe ìnáwó kan tí ń bẹ lọ́rùn ìyàwó fọ́kọ torí ẹ̀ ọkọ a máa yọ zaka àmọ́ ojúṣe ọmọ ọkọ ọmọ ìyàwó ọmọ ìzàká fún ọkọ àmọ́ ojúṣe ìnáwó ń bẹ lọ́rùn ọkọ síyàwó tí ó jẹ tí ó mu tí ó wọ̀ tí ó gbé àmọ́ tó bá ilẹ̀ lẹ́yìn àwọn tó jójúṣe tó pọn dandan ni síyàwó sì bùkátà sí tọ̀ tọkọ sì ní kápá sí yẹn zàká ó ní yẹn zàká bí àpẹẹrẹ ìyàwó onímọ̀lẹ́bí ó ní bàbá oníyà tí wọ́n sì ní òun náà sì náà retí kì í ṣe ojúṣe ọkọ òun ni kó bọ́ ìyàwó ẹ̀ kó bọ́ bàbá ìyàwó rẹ̀ kó tún bọ́ ìyá ìyàwó rẹ̀ ojúṣe ọkọ kọ́ bọ́kọ bá ń ṣe ó ń rán ìyàwó ẹ̀ lọ́wọ́ ni tó bá rí bẹ́ẹ̀ bọ́kọ bá fẹ́ bọ́ wá ní zaka tí ó ó lè yọ fún ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ gbọ́ bùkátà tí ń bẹ lọ́rùn ti tiẹ̀ torí ìyàwó ti di aláìní ọkọ wá yẹn zaka fún àmọ́ kọ́kọ́ ọmọ yẹn zaka fún yàwó pípa zaka mi lè léyò ẹlẹ́fẹ́ oúnjẹ sílé ah zaka bò lẹ́mẹ́rin oúnjẹ rí gbà zaka mi lè léyò ẹlẹ́fẹ́ sanwó lé ilé ibo ilé tá a gbé yìí náà ni ah zaka mi lè léyò ẹlẹ́fẹ́ daṣọ irọ́ ọkọ̀ ò lè ṣe léyìn ò lè lọ́ba ojúṣe rẹ tó pọ̀ lọ́rùn lórí ìyàwó rẹ òun náà nìyẹn bẹ́ẹ̀ ni ọkọ amẹ́rin yọ ìgbàta fúnyàwó lórí tí kìí ṣe ojúṣe tí ọkọ ń gbọ́ lórí ìyàwó ìyàwó amẹ́rin yọ ìgbàta fún ọkọ ní gbogbo ọ̀nà pé pàtàkì bá ti jẹ́ nínú àwọn kòkòrò àlùmọ̀sákìí àmọ́ yọ nínú àwọn aláìní nínú àwọn tó kún sínú gbèsè bẹ́ẹ̀ ọkọ jẹ gbèsè látara owó ilé ó jẹ gbèsè látara oúnjẹ tó ń fún yàwó tó ń fọmọ ó jẹ gbèsè látara tó ó raṣọ fún yàwó àwọn ń pọ̀ lọ́rùn ẹ̀ kò sí ìyàwó sì ní ìyàwó wá ó wá fẹ́ yọ zàká ó wá yàn tọkọ wàláhì ó lọ bẹ́ẹ̀ nínú ẹ̀sùn létólékèrè ọ̀rọ̀ onímọ̀ torí pé ọkọ nìyó ń bẹ nínú àwọn àlùfọ̀pọ̀rọ̀ àlùmọ̀sáàkéyì ọlọ́ni ó ní ẹ̀mọ́ sọ̀dà pọ́ọ́tù lè lè fọ̀kọ̀rọ̀ ìwà àlùmọ̀sáàkéyì wọ̀lẹ̀ àmìlínà àléyé wa fọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn mẹ́jọ lọ́lọ́run ló ná lẹ̀ nínú sọ́ọ̀tù tọ́ba tí wọ́n lẹ́tọ̀ọ́ sí láti gba zaka alifọ̀kọ̀rọ̀ alimasakin ọkọ̀ a máa kó síbẹ̀ alifọ̀kọ̀rọ̀ alimasakin ìyàwó a máa kó síbẹ̀ náà sọ̀nàbí sallallahu alayhi wa sọ pé sọ fáwọn obìnrin ni gbogbo tó máa ń ná fún ọkọ wọn àbí àwọn tó ń bẹ lábẹ́ wọn lọ́mọ aláìníyá aláìní bàbá tí wọn alágbàtọ́ tí wọ́n ń gbà tọ́ wọn àgbàládá o làwọn máa jọrọ́ọ̀n wọn gba aládá méjì èyí tó bá ná fún ọkọ wọn gba ẹ̀san méjì àjọ̀rò kọ̀rọ̀bá wọn á gba ẹ̀san ní tí wọ́n ná tán fi so ẹbí pọ̀ eléyìí ọjọ́ kan ẹlẹ́kẹ̀ẹ́jì wà á jọrò sọ́dọ̀kọ̀ wọn gba ẹ̀san ní tí wọ́n ná tán fi rìlífù ọkọ ọrẹ síyàn ta bẹ́ẹ̀ sì ni tá a bá náwó bá a ran àta lọ́wọ́ ẹ̀san kan lágbà lọ́dọ̀ ọlọ́run ajérò sọ́dá pọ̀ ni ẹni tó mọ̀ rí abẹ́ni tó mọ̀ rí gan ládùúgbò ó wá bẹ́ẹ̀ fún náà lọ́wọ́ ló bá ràn án lọ́wọ́ ládàá kan ló gbà lọ́dọ̀ ọlọ́run ládàá sọ́dá pọ̀ ni ó tọrẹ. wọ́n já àbẹ̀lẹ̀ hasan àfàlà wọn aṣọ àbísálẹ̀ ẹ̀kan tó ṣe ni ẹ̀san mẹ́wàá lọ́lọ́run fún ọ àmọ́ dúpọ̀nà tọ́lọ́ ìsan lẹ́san ò ní pé ó ràn yàn lọ́wọ́ ó wá rí ẹni tó wá ran mọ̀lẹ́bí rẹ̀ lọ́wọ́ ìyàwó ran kọ lọ́wọ́ ọkọ rẹ̀ ìyàwó lọ́wọ́ ọmọ ran òbí lọ́wọ́ òbí ran ọmọ lọ́wọ́ ẹ̀san ẹ̀san ojúpọ̀nà méjì ni ó ti wá torí pé ní tá ṣe ni okùn ẹbí yóò máa tún sopọ̀ sí ni àgbàládà ìsopọ ẹbí pọ máa ń já abẹlé hasan fọlá wa sọ àmì sáàlìyà ẹ̀sán mẹ́wàá tó lè wà gbélé yìí ẹlẹ́ẹ̀kejì òun wípé èyí tá a tún wá tá a tún gbaládà rẹ̀ ní pé a tọrẹ fún bá a ṣe tọrẹ fáràtà a tún wá gbaládà ìtọrẹ sọdọkọ eléyìí náà máa ń já abẹlé hasan fọlá sọ àmì sáàlìyà torí ẹ gbogbo àwa obìnrin eléyìí jẹ́ ẹ̀kọ́ fún wa wọ́n tá a jọ́kùnrin náà ẹ̀kọ́ ilé náà jẹ́ ẹ̀kọ́ fún wa a máa fi okùn ẹbí síwájú okùn ẹ̀sìn okùn ẹbí a máa fi síwájú okùn ẹ̀sìn káàtì okùn ẹbí káàtì síwájú jẹ̀mọ́ ládàrí a máa pọ̀ ju okùn ẹ̀sìn lọ ẹni tí Islam jọ payín papọ̀ àmọ́ kì í ṣe mọ̀lẹ́bí rẹ̀ ó nídìí owó lé tó fẹ́ san ẹ̀jẹ̀ rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ jàmá mọ̀lẹ́bí rẹ tó wá dá sí pé òun tiẹ̀ kódà kó mọ̀ jẹ́ mùsùlùmí kó jódó ṣà kó jẹ́ kèfèrí ó wá bẹ́ẹ̀ òun náà tó wá bẹ́ẹ̀ fún ìrànlọ́wọ́ owó ilé ta ló ṣe fún náà àwọn méjèèjì mọ̀lẹ́bí rẹ ni torí pé nítorí wá tó fẹ́ gbà ẹni tẹ́sìn payín pọ̀ níṣẹ́ olórí tó fẹ́ ṣe fún ìlọ́po méjì rẹ̀ ló ń bẹ lọ́dọ̀ kó o ṣe fún ẹbí rẹ̀ bẹ́ẹ̀dì òun ní bẹ́ẹ̀dì tó ṣe wẹ́ẹ́ tó bẹ́ẹ̀dì rẹ̀ ó sọ ẹbí pọ̀ yẹ́s mọ̀lẹ́bí wá jẹ́ kéferì ọlọ́run dáná sùn pọ̀ pẹ̀lú wọn èyí tó ń ṣe láàrin bá wọn ṣe tó fi ń takùtọ̀ ọlọ́run èyí gbọ́dọ̀ clear sí wa dáadáa so ọ̀rẹ́ òbí ọ̀rẹ́ rẹ̀ àtòbí rẹ̀ òbí ọ̀rẹ́ rẹ̀ àtòbí rẹ̀ ta ló ṣe fún tó bá ní kápá àti ṣe ẹyọ kan ṣoṣo òbí ti ẹnì òbí ti ẹnì kò ṣe ẹbí pọ̀ kò dẹ̀ tó ṣe iṣẹ́ olóore. وقال وعن ابي سفيان صفر بن حرب رضي الله عنه في حديثه الطويل في قصه هرقل ابو سفيان òun ló gba àdéhùn wá nínú ìgbà tí wọ́n ṣe é jíra tánàbí ìran wọn lọ sọ́dọ̀ ìrákàl láti lọ fún ìrákàl Heraclius òun ni olórí gbogbo Roman Empire nígbà yẹn Heraclius ni wọ́n ń pè nígbà tá a sọ pé bíi bíi Trump nísìnyí ipò tó ń tọ̀ ń wà nígbà nù anábìrin náà lọ fún lẹ́tà ní bẹ́ẹ̀ lẹ́tà náà ìjẹ́ta pé àyà fún wa níṣẹ́ ẹ̀kọ́jà wọlé ń rún rárá <laughs> gbàsílámù ni gba síláàmù kó lálàáfíà ọlọ́run kí ọdún bá gba síláàmù tuntun tán bálábí ṣe kọ sí ọba àlú rome roman empire nígbà yẹn ló kọ sí ọba àlú persia empire ó kọ́ bàtò dọ́dọ̀ títí roman empire ìyẹn gbà ìyẹn kà ó kà ó gbà ó pọ́n lẹ́tà ńlẹ́ àmọ́ kó gba síláàmù ọ̀dọ́dọ̀ ti persia empire òun báyìí òun jẹ́ òwúlẹ̀ ká ó kàn gbọ́n ya ni anábì ṣe ní bó ṣe gbọ́n yà wọn bọ́lá wọn ṣe gbọ́n dáúlà rẹ̀ ẹ jésù yìí bọ́lá wọn ṣe gbọ́n yà wọn. ẹ̀dá kan ṣé wọ́n náà wà gbọ́n ẹ wo àbùkù tó ń kan àwọn Persian Empire kìdí ẹ̀ e. àwọn ìrandíran wọn wọn ni àwọn Iran ìrandíran wọn wọn ni àwọn Iran nígbà tí kọ̀ǹtù láyé rí ní agbára ní ipò ní mímọ̀ ìtàn lè gbàgbé wọn àmọ́ síbẹ̀síbẹ̀ nǹkan wọ́n dẹ́gun arinlẹ̀ ẹ̀lẹ́ islam ìyá àlàwálá yóò là àlè yìí dẹ̀mọ́ bẹ́ẹ̀ bá ti tàn fúlàmù lábòkù ó ń tàn òun yóò di ẹ yóò di aláwàdà adìẹ bí ẹ bá sì pọ́n islam lé ọlọ́run ó lé látara islam so Heraclius olówó sọ fún Abu Sufyan nígbà tá Abu Sufyan tó pé sínú ẹ̀sìn àmọ́ adáyà abúrò tún bìkì ànábì yìí ò ní kí ni gan tó pa yín láṣẹ kẹsì kí ló ń sọ fún yín qal Abu Sufyan radiyallahu ta'ala anhu ó ní ànábì ní ní tí ń sọ fún wa wọlé ibudullah wahda ọlọ́run ọba nìkan ní kásìn o wala tushriku bihi shay'a ká má bọ́lọ̀ wa orogún ká má pa àti papọ̀ níbi ìjọsìn fún wọn lọ waturuku ma yaqulu aba'ukum ó sì ní ká jìnà sí táwọn baba ńlá baba wa máa ń sọ nínú àwọn ọ̀rọ̀ ìkọjá àlà àwọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ò dáa tó máa ń sọ. wọ̀yà múrù náà bí sọ́dàt ó pa wá láṣẹ ká máa kírun fún ọlọ́run lọ́sẹ̀dẹ̀ ká máa sòdodo kájẹ tí ó ní àlẹ́fà tí ó ní eh, yóò fura kúrò níbi tọ́lọ́wọ́n bó fẹ́ nínú ọ̀rọ̀ nínú ìṣe wọ́sílà wọ́sílà láti so ẹbí pọ̀ ká so ẹbí pọ̀ tó ń kó wá sínú. sòǹtà fẹ́ ló ń bẹ̀ òun náà ni gbólóhùn wọ́sílà ìṣú ẹbí pọ̀ lè jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam. وقال وعن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم ستفتحون عرضا يذكر فيه القراج وإن آه، وفي رواية ستفتحون مصر وهي عرض يسمى فيها القراط فتوصوا بآلها خيرا فإن لهم ذمة ورحمة برواية فإذا اتحتتهم فإذا لتتحسنوها فحسنوا فاحسنوا إلى أهلها فإن لهم ذمة ورحم أو قال ذمة وصهر رواه مسلم قال العلماء الرحم التي لهم قوم هاجر أم إسماعيل صلى الله عليه وسلم منهم والصهر قول ماريا أم إبراهيم ابن رسول الله صلى الله عليه وسلم منهم anabi sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn sọ̀hábà eléyìí lára àwọn mọ̀dìzáàtì ni ara àwọn ohun àríṣèmà òun ni tọ́lọ̀ ń lo ànábì fún bẹ́ẹ̀ ni tó sọ pé nǹkan báyìí o yóò padà ṣẹlẹ̀ tí nǹkan ohun tó sì ṣẹlẹ̀ mọ̀dìzáàtì bẹ́ẹ̀ ni sanadu sallallahu alayhi wa sallam bí wọn náà bá ti sọ bẹ́ẹ̀ ni tó sì rí bẹ́ẹ̀ kàrámà ni fún wọn gbogbo kàrámà omi fún wọn ìyẹn ò sọ ẹ di ànábì Ọlọ́run ẹ o kò sì sọ ẹ di tó wàá tẹ káàdì tó máa ní áá ìyẹn ti di àfa àrùn jọbẹ specialist in uh, in prayer in future telling àwọn amọ̀ tó ṣẹlẹ̀ lọ́la ara wọn ò mọ̀ ṣùgbọ́n àwọn ànábì ò ṣe mọ̀ làwa náà ò mọ̀ àmọ́ ọlọ́run a máa lo àwọn ànábì rẹ̀ a máa lo fún àwọn nǹkan ìmọ̀ bá mi ṣé àṣẹ àwọn kì í pẹ́pẹ́pẹ́ bí ti tiẹ̀ ní nǹkan ẹ̀rìmọ́ ńláńláńláńláńláńlá jàmá mùsùlùmí ànábì sallallahu alaihi wasallam ó sọ fún nípa àlẹ́ fún wa fáwọn rọ̀ṣìdìn kánábì ló kúrò láyé òun sì lọ lórí ìgbà náà àti ìdí ìdáǹpé kó làfáà ṣáà àpàdà wa ní kó làfáà wò ní àpàdà ní lára mùjìzáàtì òun náà nìyí. arábìnrin ẹ̀yin sàábà mi ìnàkan tẹ̀tẹ̀tẹ̀hún àròdàn yóò kàwé ẹ̀rọ ọ̀kẹ́rọ̀ ó ní ọlọ́run padà fún yín ní kápá tẹ́ gba ìlú kan ààyè kan tẹ́ gbà ààyè mi ààyè mi ọ̀rọ̀ owó owó dinar owó gold ó pọ̀ mbẹ́ dáadáa ọlọ́run fún yín ní agbára tẹ́ padà gba àmì ìlẹ̀. وفي رواية من البوامي فتستحون مصراء وهي عرض يسمى في القيراط أنا بالعمل لين في أولي مصراء أجيج yóò padà ìkápá rẹ̀ ìdarí rẹ̀ yóò padà bọ́ sọ́rọ́ ìwọ̀ ìlú mùsùlùmí nígbà náà bèbè sọ̀rọ̀ yìí nígbà náà ìlú mísírọ̀ ìlú ẹlẹ́gbọ́ haram ẹlẹ́bọ hánà mi kìí ṣe lu kìí ṣe lu islam méjèèjì lu islam lẹ́yìn oníṣègùn o fàtọ́sù bí àlìyà xeyrọ̀ ẹ fi dáadáa bá àwọn ará ilé bẹ̀ ẹ fi bá wọn lò wọn ará ilé mi sọ̀rọ̀ ẹ fi dáadáa ẹ fi bá wọn lò lọ́kùnrin wọn lóbìnrin wọn ẹ fi bá wọn lò fa ìnàlá hàn zẹ́nìmọ́tàn wàrọ̀ ìmọ̀ torí pé wọ́n ní ìwọ̀ lọ́rùn wa wọ́n sì ní ìṣú ẹbí pọ̀ papọ̀ pẹ̀lú wa okùn ẹbí pàwá papọ̀ ẹ̀wọ̀ bánalí ṣe líǹkì rẹ̀ tó sábà bí ìṣe dáadáa sí wọn nìyẹn wàtìrì ráyà nínú ẹgbẹ́ wa ni alábìnrin fáyidá ìfẹ̀tẹ̀ àti mọ́ha ńbẹ́ bá ti gbà ó fàáfinu ilẹ̀ àlè ha ẹ̀ṣẹ̀ dáadáa sáwọn aráàlú nítorọ̀ fa ìnà lọ́hùn bẹ́ẹ̀lìmá wàràhìmá torí pé ń bẹ láàrin wa sí wọn ìwọ̀ àti òkun ẹbí ń bẹ wọ́n ní okùn ẹbí tánàbí ń sọ òun náà ni pé ìyá wa tó jẹ́ ìyàwó fún ànábì wa Ibrahim aleyhi salatu wa salam tó bí Ismail ya ismailu ìtẹ́sìn táǹpẹ̀ ní hajam àbí o ṣe o lọ o ó so ti yesu o fi bẹ̀tẹ̀ dó tó ma sí pe anabi isu anabi isu anabi hajar o fi bẹ̀tẹ̀ so o kun ebi anabi wa muhammad sallallahu alayhi wa ara ismailu ni tó bá ṣe líǹkì rẹ̀ ẹgbẹ́ náà ṣe ṣètò dáàbò ti ń bẹ láàrin anábìwá muhammad sallallahu alaihi wa sallam anábìwá ismail gbọ́rọ̀ gbọ́rọ̀ gbọ́rọ̀ gbọ́rọ̀ ni síbẹ̀síbẹ̀ anábì ò gbàgbé ò gbàgbé ẹbí ìṣù ẹbí pọ̀ tó wà láàrin tó wà láàrin wọn àti ismail aleyhi salatu wa salam tó lẹ́yìn bá débẹ̀ alókun ẹbí ń bẹ o okun ẹbí àní ń bẹ o ẹ má ṣe wọn báṣubàṣu o ẹ má tẹ wọn títẹkùtẹ o ti bákan náà ní tó tún jẹ nínú ìwọ̀ tí wọ́n tún ní òní pé arábìwá Muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn ìyàwó rẹ̀ ìtàn bẹ tá a máa ń pè ní Mariya Mariya òun ló bí Ibrahim fanabi sallallahu alaihi wa sallam ọmọ olùmísírọ̀ ẹ̀wọ̀n kan báwọn sọ mọ ní bàbá ń bẹ̀ o àbí mo sì tún ní kíni mo tún lánàá ń bẹ̀ èyí ó jẹ́ ẹ̀kọ́ fún wa jàmá mùsùlùmí nípa pé ntí yẹn máa fi ń so ẹbí pọ̀ tá a máa fi ní ìkà fún tá a fi ní ìkà fún ìwọ̀ fún àwọn ẹlòmíì nígbà míì ó lè má jẹ́ ẹ̀jẹ̀ ó lè jẹ́ àná àná ó lè jáná ok ìlú kan ló wọ lọ o ti lọ fẹ́ yàwó ẹni tó dáa fún ẹ náà ni pé ṣe dáadáa sí ara mi tó bá lọ mí ò ní ìtọ́lọ ṣaburú nìyí ṣaburú bá túta kò sí bó ṣe ní kó ẹ̀gbin rẹ àwọn àna rẹ ẹ nígbà tí ẹ lọ ṣe ṣìnà ní ìlú tó ti fẹ́ yàwó ó wà lọ ṣe ṣìnà wá kú síbẹ̀ wọ́n wá gbé ìtajà ah wọ́n rúkú kan lọ́tẹ́ẹ̀lì <laughs> wọ́n lànà àwọn lágbájá ni tí ò ti pé ó ti ẹ̀ bá wọn ṣìnà ò dá o àmọ́ bó bá tẹ̀ ṣe ṣìnà ibi tó ti dáná tó ti níran ibẹ̀ ni ó máa lọ. so eléyìí ni yóò máa kọ́ wa pé bá a sì ń ṣe dáadáa sí àwọn tẹ́tì ẹ̀ pàápàá àbí ìdí bẹ́ẹ̀ náà ni àwọn tó dá sí pé tọ̀ àna ìyàwó afẹ́mọ wọn ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ ọmọ wa fẹ́mọ wọn ẹ̀mọ́ tó ń pè ní àná yorùbá sì dáa lágbègbè mi ìran yorùbá wọ́n dáa lágbègbè yẹn púpọ̀ bóde pé nígbà míì àwọn náà fi àṣejù bọ́ àṣejù bọ́ ntọ́lọ́mọ bó ṣe léwọ̀ àwọn tó ṣe léwọ̀ nílùú òkè ìlú tí bàbá bàbá bàbá kẹrin tí wọ́n ti fẹ́ ìyàwó tí wọ́n ti fẹ́ obìnrin ní ẹgbẹ́ ìyàwó wọn nìyí bí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹlẹ́ẹ̀karùn-ún báyà fẹ́ yàwó bẹ́ẹ̀ ó sì jẹ́ náà ni ah irọ́ ah ó lè fẹ́ yàwó bẹ́ẹ̀ hàn bàbá wa kẹrin gbẹ̀rẹ̀ ti fẹ́ yàwó ó dòun náà ni ó tó bẹ́ẹ̀ tó ló dàn ó ó ẹnìkan ní bẹ́ẹ̀ débẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sá burú bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ sì sílá àbí wọ́n ní nǹkan tó bá dùn kì í ṣe tẹ́ nìkan bàbá kẹrin bàbá kẹjọ kẹwàá pẹ́ mọ́ bẹ́ẹ̀ ni bàbá rọ ọmọ kejì ọmọ kẹwàá tó nàbàlẹ̀ tí ó fẹ́ ń bẹ́ẹ̀ kò sá burú bẹ́ẹ̀ àmọ́ ahụ náà fi ń ṣe ni pé ṣé nígbà tí nǹkan bá wá ṣẹlẹ̀ láàrin wa sí wọn táàmù wa kan àwọn alábùkù ni tí ò ní dàbẹ́ ni pé à ń kan ìyá ìyá ìyá ìyá ìyá ìyá tó jẹ́ ìyàwó fún bàbá wa kẹrin à ń kan àwọn ìwòye sí yẹn nìyí ó àmọ́ eléyìí ò ní ká sọ èèwọ̀ bí ẹ̀tọ́ ká sọ ẹ̀tọ́ ká sọ kò ní káwọn kò sọ báwọn tó sọ ni pé ẹ má fara ní wọn ẹ má tẹ̀ wọ́n báṣubàṣu ẹ má ṣe bẹ́ẹ̀ sọ eléyìí lè lára ẹ̀kọ́ tí àwọn náà mú dání òun náà nìyẹn. وقال وعن أبي هريرة رضي الله تعالى عنه قال لما نزل في هذه الآية وأنذر عشيرتك الأقربين دعا رسول الله صلى الله عليه وسلم قريشا فاجتمعوا مع فاجتمعوا فعم وخص وقال أنا في آية يتسك عليه آية ولدون سورة الشعراء ولأن وأنذر ولأن محمد صلى الله عليه وسلم الناس سيلون وأنذر ما شكلو ما شكلو ما تنبع àwọn mọ̀lẹ́bí rẹ̀ للي wá sí rẹ̀ líle lórí dáhà rasulullah sallallahu alaihi wasallam kùrẹ́ṣà ànábì wa gbé ó gbé lórí àwọn kùrẹ́ṣì ìdílé kùrẹ́ṣì ni ó gbé pàṣẹbàcú fàámà wa kọ́fọ̀ ọ̀gọ̀rọ̀ wọn wọn kóra jọ àwọn olówó nínú wọn àwọn gẹ́gẹ́ pé kúrúntù nínú wọn àwọn tàlàkáwà nínú wọn náà oníkálukú wọn náà ni wọn kóra jọ wọn kọ́ ànábì wa ni yáa bá abdul shams ànábì ni mo pè yín o. a ikọ̀ banu abdulshams ya bani káàb bọ́nu lùhẹ́yì ó pe ẹ̀yin ikọ̀ káàb bọ́nu lùhẹ́yì àǹkéjì wa fún sakúmínà náà ẹ̀ lára yín nínú náà. ìjọba ní kíyàn pé ìran yorùbá ẹ àwọn tá a pè yóò pọ̀ àbí so nínú àwọn tá a Egbe pé bẹ́ẹ̀ lọ ọ yorùbá kan bẹ sọ máa ń sọ ó bóyá èdè jamani náà ń sọ ni sì wà ni gbogbo wọn náà ni wọ́n pè wọ́n máa pé yorùbá nígbà wọn ni àwọn náà bẹ ní ikọ̀ ikọ̀ ikọ̀ ikọ̀ ikọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo wọn làná bí pé àwọn olówó inú wọn àwọn onípò nínú wọn àwọn tàràkáwá nínú aláàbí wa sọ fún wọn pé àǹkìlù àǹfọ̀sà kọ́mínà náà ẹ gbára yín lẹ̀ níbi ìyá ọlọ́run ìbí náà ọlọ́run ìyá ẹ̀bá ni mo rọ ọ̀bùn káàdì àǹkìlù àǹfọ̀sà kọ́mínà náà ẹ gbára yín lẹ̀ níbi ìyá ọlọ́run ìyá ẹ̀bá ni àtúmọ̀ náà àǹkìlù àǹfọ̀sà kọ́mínà náà ẹ gbára yín lẹ̀ níbi àmẹ́bẹ̀ẹ́ ti ń pè wọ́n ní kọ́ lọ́pọ̀ ikọ̀ títí ẹ̀ nìyẹn ikọ̀ tànábì gangan nù pé ẹ̀yin tèmi náà nínú ìran kòrèṣì àǹkédu afúnṣàkan mìíràn náà yá fáfímà ìwọ ọmọ mi fáfímà àǹkébi nàfsákì mìíràn náà fa inni gbọ́ lára rẹ kúrò nínú náà lára rẹ lẹ̀ níbi ìyá náà o torí pé láàmú lẹ́kùnlẹ́kùn mìíràn lọ iṣẹ́ yá ní kápá bẹ́ẹ̀ bá wù wá rẹ̀ ìyá aná wọ́n wá gbé ọlọ́run mọ́ fún ìyá aná jẹ yíbi níkàtà rẹ̀ ìjẹba wù náà lẹ́gbà o lọ́yọ̀rọ̀ adínẹ́lá fún ọ̀rọ̀ ṣìmá sa àbúrò ha bèbèlá lè ha àtàbí sallallahu alayhi wa sallam ó ní ní ilé ìgbà yín lẹ̀ níbi ìyọ ọlọ́run ẹ̀tọ́ sí pé lóòótọ́ okùn ẹbí ó wà láàrin wa okùn ẹbí nìyí òun tó wà okùn ẹbí òun òun ni tí òun ó fi ṣe ìtutù ìtutù yà ìyá máa gbóná ìyá sì máa tutù òun tó ń fi ṣe ìtutù yà fún yín òun nìyẹn jama tí a bá gbóná òun ó fi ẹ̀mọ́ kí nǹkan gbóná fún awẹ́tẹ̀ kò túmọ̀ sí pé ẹni tí wọ́n fi sínú èsì ẹni tó ń fìyà ń jẹ tí òun jẹ jẹ fìyà ń jẹ gan ìyà ń jẹ òun jẹ jẹ wọ́n fìyà jẹ wọn náà ah, ó yẹ mo lọ sínú ac ẹlẹ́mọ̀ nà mẹ́ jésì wọ́n wá nà nínú ac ara ẹ̀ tún ti lóòótọ́ àmọ́ ṣé túmọ̀ pé kò jìyà mọ́ kò túmọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n túmọ̀ sí pé ní àsìkò tó wà lábẹ́ bẹ pẹ̀lú yín nítorí lè fa sábà bí jìyà fún yín wọn ànábì ọlọ́run fi ràn òun tíyàwó fi mọ níwọ̀n àbí tí ẹ̀tì ẹ̀tì lẹ́tọ̀ọ́ síyà gan látara ìṣó ẹbí pọ̀ látara ìṣe dáadáa tí ó mọ̀ wáyé tó bá rí bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ lára yìí torí ẹ̀ eléyìí jẹ́ nínú sanabi sàlámù àfọwọ́n sanabi kò wọ́n sí ṣùgbọ́n náà nìyí yóò mọ̀ tọ́ka wáyé pé okùn ẹbí tó nípa ni Islam kò fọwọ́ kékeré mu ó ti tẹ̀wé lẹ́kọ́ mọ́ so èyí tí àwọn mọ̀lẹ́bí ànábì tí wọ́n lẹ́tọ̀ọ́ sí pé àwọn tó tó kùn ẹbí ẹ̀ ni wọ́n lè láǹfààní sí ẹlòmíì tí ò sínú mọ̀lẹ́bí wọ́n lè má láǹfààní sí i nígbà táwọn ọ̀tún kọ́ ní kánà bí bẹ̀rẹ̀ sí ní máa ṣe dáwà ẹ̀rọ tó ti gbé wọ́n á ń dé àṣẹ́rọ́dáká àlàtọ̀rọ̀ bíi àwọn mọ̀lẹ́bí rẹ̀ ẹ̀rí. ìgbó yóò kọ́ bẹ̀rẹ̀ dáwà àkọ́kọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ni kì í ṣe àwọn ará ta kì í ṣe àwọn mọ̀lẹ́bí bí tó túmọ̀ sí pé mọ̀lẹ́bí nìyí okùn tó nípa ni okùn tó nípa owó nìyí. وقال وعن أبي عبد الله عمرو بن عاص رضي الله عنه قال سميت رسول الله صلى الله عليه وسلم قال سميت رسول الله صلى الله عليه وسلم جهارا غير سر يقول عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنهما olóhùn gbọ́tí àrẹ́bí sallallahu alayhi wa sallam sanadi sọ̀rọ̀ sókè pé inna ala bani fulan laysu bi awliyayi inna ma waliyyi allahu wa salihu lil mu'minin walakin lahum rahimun abulluha bi balaliha muttafaqun alayhi wa lafzu lil bukhari anabi sallallahu alayhi wa sallam ah, abdullahi bin بن bin as sàábé yìí ọmọ sàábé ni bàbá rẹ̀ náà sàábé ni òun làwọn àfọwọ́nìtàn sọ wípé ọdún mọ́kànlá nígbẹ̀ láàrin bàbá àfẹ́mọ́ amr bin as ọgbọ̀n mọ́kànlá lọ́wọ́ ọmọ rẹ̀ abdullah ọmọ rẹ̀ lókè jákùlá yìí sì nìyí nínú àwọn abdullah mẹ́rin tí wọ́n jẹ́ èèkàn nínú àwọn sọ̀hábà onem abdullah bin masoud abdullahi bin amr bin as abdullahi bin imran abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma bàbá àti pẹ̀lú mọ́kànlá eegu ọmọ lọ abẹ́rẹ́ nǹkan báwọn. <laughs> nígbà tí nǹkan jẹ́ ìkùn tó ń lò. wọ́n ní olóhùn gbọ́ sábàbí sọ̀rọ̀ lọ sábàbí sọ pé inna ahlaba ní fúlẹ̀ arábìnrin dájúdájú àwọn mọ̀lẹ́bí lágbájá lẹ́yìn bí awuléyáyí wọ́n yẹ ṣe alámòjútó mi wọ́n yẹ ṣe alámòjútó mi ìnàmá wàlẹ̀ iyọ̀ lọ́rùn wàsọ́ọ̀lì ìfọ̀mẹ́lẹ́ alámòjútó mi ọ̀nà ni ọlọ́run lẹ́yìn náà àwọn ọmọ mẹ́ni àwọn onígbàgbọ́ òdòdó wà láyàkẹ́lẹ́ ọmọ rọ́ṣínú abúlùhà bèbè lálẹ́ hà pẹ̀lú ṣùgbọ́n o àwọn eléyìí okùn ẹbí ń bẹ láàrin wa sí wọn okùn ẹbí tá a gbọ́dọ̀ mọ́ sopọ̀ tá a gbọ́dọ̀ bẹ́ẹ̀ kó já lọ́wọ́ wa eléyìí náà ń tọ́ka wa pé okùn ẹbí àìjẹ́ kó já bó ṣe wo yẹ kó mọ̀ ká sì gbọ́ yé sọ́mọdé wa fi ẹbí pọ̀ àìsí tọ́lọ̀ tó ṣe léèwọ̀ kàbẹ̀tẹ̀ bí pọ̀ òun lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ọ́ là máa fi ṣe ẹbí pọ̀ ìtọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ àìfi ṣe ẹbí pọ̀ yìí ni pé àìgbọ́n sọ pé à ń wáyọ̀ nínú mọ̀lẹ́bí pẹ̀lú tọ́lọ́wọ́n ọba ǹjẹ́ ó mọ ọbọ̀ sókò bínú ọlọ́run tọ́lọ́wọ́n bò fẹ́ bẹ́ẹ̀ ni torí lè máa máa béèrè lọ́wọ́ wa ní tí ọlọ́run bò fẹ́ nínú mọ̀lẹ́bí báàbá wa fún un ló ní ẹ̀rí nǹkan ẹ̀ bírú ẹ̀fẹ́ sọ ẹbí pọ̀ ẹ̀fẹ́ jókun ẹbí ara eléyìí ò ní àsọgbọnú ọ̀rọ̀ lásán ni sọ ìdọ́lọ́run bá bá ṣe léèwọ̀ ayé fi ṣeré pọ̀ tó bá ṣe lẹ́tọ̀ọ́ là máa fi ṣeré pọ̀ ká mé ìwọ ọlọ́run fún ọlọ́run ká sì mọ ẹ̀tọ́ rẹ̀ fún ẹ̀hẹ́n tá a fi ṣeré pọ̀ nù. وقال وعن أبي أيوب خالد بن زيد الأنصاري رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله أخبرني بعملي دخول الجنة ويبعثني من النار فقال النبي صلى الله عليه وسلم تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتسوية الرحم متفق عليه آه خالد أبو أيوب خالد بن زيد الأنصاري ولرأت صحابة النبي صلى الله عليه وسلم قلوا النبي أخبرني بعمل باسم الجنة كفوا صفومي توقعني في شكا تنبشي يقبل والجنة ويبعدني من النار شو سي لامي بيانا أنا بني تعبد الله سيا الله وبا الله لا تنسوا wàlẹ́ àtúnṣeré kù bí ṣé à wọ́n bọ̀ lọ́wọ́ wọn orogún rárá tó ṣe wọlé tó mọ̀ wọ́n ti kí mo sálà ó dọwọ́ rẹ̀ kó mọ́ kínu lásìkò bó ṣe tó àti bó ṣe yẹ wọ́n tún ti zẹ́ká kó yọ zàkúndíà rẹ̀ wà tẹ́sílù arọ́hìn kó so okùn ẹbí pọ̀ kó so ẹbí pọ̀ ọ̀rọ̀ pẹ̀tọ́nù بن سلمان بن عبد الله عنه النبي صلى الله عليه وسلم إذا عفى أحدكم فليفطر على تمر فإنه بركة فإن لم يجد تمرا فالماء فإنه طهور وقال الصدقة ولا المسكين صدقة ولا ذي الرحم ولا ذي الرحم سنتان صدقة وصلة رواه الترمذي وقال حديث حسن النبي صلى الله عليه وسلم وني تي أني كوكانينو يي bá fẹ́ ṣínú lẹ́yìn tẹ́ gba ọ̀wẹ̀ pàlẹ́ yóò fi alátàmọ́rin ẹ máa ṣínú lórí kíni lórí támọ̀ ẹ máa fi dèdúdú gbígbẹ ẹ máa fi ṣínú fa iná òun wárata pèlépèlé yìí oore lọ́pọ̀lọpọ̀ ni ó mú wá fún yín lọ́dọ̀ ọlọ́run fàyè lẹ́nu yé jìrì tẹ́ ẹ̀ bá rí fàlmà kẹ́ ẹ lo omi fa iná òun torí pé eléyìí tó má mi eh, tó má tó sì tún má yín wàkàl lẹ́yìn náà nàbí sallallahu alaihi wasallam ní as-sadaqatu ala al-miskin ọrẹ tíyàn ta fún aláìní sadaqa ọrẹ náà ni ìyóò gbà ládàá rẹ lọ́dọ̀ Ọlọ́run wàhálà rẹ lọṣìn èyí tá a bá ta fún mọ̀lẹ́bí ọrẹ tá a ṣe fún mọ̀lẹ́bí tìǹtàn ẹ̀san méjìlá gbà lọ́dọ̀ Ọlọ́run sadaqatun wasilatun. àgbà ọrẹ ìtọrẹ àgbàládà ìtọrẹ àṣìgbàládà ìso ẹbí pọ̀. وقال وعن ابن عمر رضي الله تعالى عنهما قال كان في تحتي امرأة وكنت أحبها وكان عمر يكرهها فقال لي طلقها فأبيت فأتى عمر رضي الله تعالى عنه والنبي صلى الله عليه وسلم فذكر ذلك له فقال النبي صلى الله عليه وسلم طلقها رواه أبو داود والترمذي وقال حديث حسن صحيح عبد الله بن عمر تجي موفون بن الخطاب رضي الله تعالى عنه olóbìnrin kan oníyàwó kan gbà kan oníyàwó ni òun nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa wàkótó hippuha òun nífẹ̀ẹ́ dáadáa pàkẹ́yẹnà ẹ̀mọ́ àmọ́ bàbá òun yẹ kẹrọ wà bàbá òun pọ̀ bóun nífẹ̀ẹ́ rẹ̀ bóun kúrò arábìnrin fàkọ́lẹ̀ lì àbọ̀ wọn wá ń pòun láṣẹ pé tọ́ léèkì hà kọ́ kọ́ bàbá òun wá fún òun láṣẹ òun kọ ìyàwó òun fa abẹ́yìntì olóhùn fárígá òun gbà fa àtà Umar رضي الله تعالى عنه النبي صلى الله عليه وسلم Umar bin Khattab wà lọ kí ọ̀rọ̀ Nabi sallallahu alaihi wasallam báyìí lá wọ́n lọ ṣàlàyé bá náà báyìí báyìí báyìí mo ní kí Umar Abdullahi kò ṣe tí ò ṣe Ànábì wa ní Ànábì wa pé Abdullahi àkójọ mọ̀ arábìnrin tó lè kà arábìnrin tó kọ̀. mọ́ṣálà yìí mọ́ṣálà kan tó tóbi díẹ̀ ni tí òbí lè bá ọmọ rẹ̀ kọ ìyàwó tóbi lè bá ọmọ rẹ̀ kọ ìyàwó àkọ́kọ́ ìpínlẹ̀ òun náà ni pé ká máa mọ̀ dájú wípé níta bá ti ń pè ní ìgbéyàwó jẹ̀mọ́ ojúṣe gbogbo mùsùlùmí òun náà ni bó o láti ṣe káfí dáàbò bò tí òfin ní bàjẹ́ torí pé yálà ọmọ ti wọ ọmọ òwọ jẹmọ kì í ṣe nǹkan tí ìsìláàfù ṣe wá lójú kòkòrò tá a máa ṣe ṣe súnà ṣe kí ẹ kọjá súnà bẹ ṣe súnà kí ni súnà náà mẹpọ ìyàwó mi súnà kọ ìdésì so tẹfẹrẹ kọ ni ó ṣẹlẹ̀ owó gbàgbé ìwọ ìgbóntàlùkọ mọ lọ ní tiẹ̀ so àwọn aburú tó lè bí ó pọ̀ tó ti bẹ́ẹ̀ náà orí bẹ́ẹ̀ nígbà tá a bá gbé ìgbésẹ̀ nígbà tó yẹ ká gbé ìgbésẹ̀ rẹ̀ orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ilẹ̀ adọ̀lọ́hùn ìdí tó bá rà bá ká mú ọ tá a bá gbé ìgbésẹ̀ bó ṣe yẹ ká gbé ta ni pé tó kàn náà nìyún àá oore yóò tẹ̀yìn jáde ní bọ́ọ̀lù ìṣòro sọ́ọ̀tù tọ̀lá so ojúṣe gbogbo wa oníká dáàbò bo ìgbéyàwó ọkọ yóò dáàbò bo ìyàwó yóò dáàbò bo àwọn ọmọ àwọn náà dáàbò bo bẹ́ẹ̀ náà ni àwọn mọ̀lẹ́bí ọkọ mọ̀lẹ́bí ìyàwó àwọn ará àdúgbò oníkálùkù àjọ dáàbò bo ìgbéyàwó ni torí pé ibi mọ̀lẹ́bí ti bẹ̀rẹ̀ náà jẹ̀mọ́ ibi mọ̀lẹ́bí ó ti bẹ̀rẹ̀ ó nìyẹn ẹlẹ́ẹ̀kejì òní yìí pé tọ́láàkù ọlọ́run bó ṣe ní haram bẹ́ẹ̀ ni nígbà bá ti rí wípé n tó kàn òun náà ni kéèyàn kọ ìyàwó àti n tó kàn obìnrin òun náà ni kó kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀ so àákàn gbégbèsè bó ṣe yẹ ká gbé bọ́lọ̀ ṣe ní á gbé ni bá a ṣe gbégbèsè tá a fi fẹ́ra wọn náà láti gbèsè tí a fi fẹ́ra wa rẹ̀ tó ká fẹ́ra wa lẹ̀ ni òun ni ó mọ àlàáfíà wa ni ó mọ oore wa. ẹlẹ́kẹta ǹjẹ́ bàbá lè pọ ọmọ rẹ̀ láṣẹ ọmọ ẹ̀ lọ́pọ̀ ìyàwó rẹ̀ pọ̀ pọ̀ jẹ̀mọ́ ìpínlẹ̀ òun náà bí bàbá ò lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tó bá já sí pé bàbá ní àwíjàre tó fẹsẹ̀ wálẹ̀ dáadáa tó fẹsẹ̀ wálẹ̀ ọ̀pá lè ṣe bí àpẹẹrẹ ọmọ ti yóò fẹ́ ó ti yóò fẹ́ o bàbá sì ti rí i pé ah arábìnrin tọmọ mi fẹ́ yìí tọmọ ẹ lè bá lọ báyìí ah yóò pàdé fi ayé ọmọ mi jẹ so bàbá lè fún ọmọ láṣẹ nígbà náà so bàbá lè fún ọmọ láṣẹ pé ọmọ mi ìwọ mi yóò bọ láti kọ ọmọ rẹ tọjọ kùn bí ẹ bá lè lé ìyàwó rẹ pọ bẹ́ẹ̀ ni pé obìnrin ìkíni ìṣù náà ọmọ rẹ ní òun rí pẹ̀lẹ́ sùn nígbà tí ewé tó bá pẹ́ láàárọ̀ ọṣẹ nísìnyí ó súnmọ́ kí ẹ fóònù náà dọṣẹ yóò wá rí pé ọmọ tá a fẹsìn rè wá ṣẹ̀sìn mọ́ àfàṣẹ tí kẹ́sìn irú bẹ́ẹ̀ á pọ̀ mọ́ láṣẹ púpọ̀ ìkànnì àbígbà míì bàbá rí pé tọ̀ ìwà ìlọ́mọlúwàbí ó ń bẹ lára obìnrin yẹn nìyí bàbá lè pọ̀ ọmọ rẹ̀ láti rẹ̀ ọkọ̀ kó ètí bàbá ò lẹ́tọ̀ọ́ láti lè ṣe pé kó wá dájú pọ̀ ọmọ obìnrin òun tó jẹ́ ìyàwó ọmọ ìwọ́lágbẹ́dá ọmọ mi ò fẹ́ mọ́ ara hmm. ẹ̀yin kọ́ lẹ fẹ́ ẹ̀yin kọ́ lẹ sọ pé ọmọ mi ò fẹ́ mọ́ ọmọ yín lẹ̀ ló fara dùn tó kílẹ̀ ẹ̀ sọ fún ọmọ yín nù bánàdùwà Ibrahim alayhi salatu wa salam tó ṣe ṣe nù nígbà tí tó lọ Ismail tó lọ wò lé tó ní àdínkù bá bá rẹ̀ wọ́n á sọ fún pé ah, rẹ̀ bí ah, kò sọ yáyà kò sí nǹkan kò sí kíkí kò sí nǹkan eléyìí ò lẹ́kọ̀ọ́ ni àti <laughs> kò sí tó tún jẹ́ bàbá ọkọ tọ sọ fún ọkọ rẹ tó bá dé pé ilẹ̀ kọ́tìnì kọ́tìnì aṣọ ilẹ̀kùn ilé rẹ̀ ó pààrọ̀ rẹ̀ òun ò gbọ́yé ọ̀pọ̀ sì dé ó sì dìlíbà pé à abáyé wà ó ní ẹ pààrọ̀ aṣọ ìdàná lé yín ìwọ náà náà ní pé nǹkan ó lọ náà ní tó yẹ fọ́nù tóbi so bàbá bàbá ọkọ wọn lè fa ọmọ wọn lọkùnrin láṣẹ wípé kó kó kọ ọmọ ẹ àmọ́ àwọn ọkọ ni wọn là á mọ́lẹ̀ àwọn ọkọ wọn mú ọkọ obìnrin láṣẹ kó kẹrù ẹ̀kọ́ mọ́ lọ ọkọ ọmọ wa ò mọ́ hmm. ẹ̀yin kọ́lẹ́ mọ́ sọ yín pé lẹ́yìn torí ẹ̀yin kọ́ lẹ sọ ákì ẹ̀yin kọ́ lákìkù ó ti yé ẹ̀yin kọ́ lẹ sọ papọ̀ mọ̀lẹ́bí lẹ́yìn mọ̀lẹ́bí ọkọ lẹ́yìn so ọkọ àti ìyàwó ni ákìkù ń bẹ láàrin wọn ẹni tó sì ní kápá àti gé òun náà ní balẹ̀ ìdè so ẹ̀yin lè máa lo ìjẹ́ bàbá fún ọmọ yín lọ́kùnrin ẹ lè máa lò tọ̀ tó bá ti tó ń bá lò bẹ́ẹ̀ ni wọ́n á ní ara òun gbàgbẹ́ kò náà nù so kò sí igi wọn kò yege nínú ẹ bẹ́ẹ̀ ni so àmọ́ bàbá tó sọ bẹ́ẹ̀ náà fọmọ ẹ pé kó kọ ìyàwó rẹ̀ jẹmọ yóò jẹ àkíyèsí tó láǹfààní tẹsìn àbí àǹfààní ìfọ̀kànbalẹ̀ nínú ìyá máa níyàwó gbà míì tí ó jẹ ẹhànà ẹ máa ẹhànà ẹ bí ṣe ń tó lè yọ ó lè yọ dá ó lè yọ bẹ ó lè yọ mà tó tún mọ ọkọ sí ni yí oníwà pẹ̀lẹ́ tutù ni wàhálà ti wá pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ bàbá ọkọ àbúrò lágbẹdà ọyàwó rẹ kọ tó bá dídọ́ mọ ọkọ tó ìbá sọ máa lè tó ìdí bá sẹ́ẹ̀d kọ ìyàwó rẹ wọ́n lè para sí bọ̀dọ̀ àwọn ọmọ yẹn yá yẹ ọgbẹ́dẹ́ mọ́ lọ ọkọ tí ó bá ìfọyàwó mi ò tí wàá ti kọ́kọ́ fọyàwó ẹ̀ náà ìgbàgbọ́ ẹ̀ náà tó wàá máa wáyé bẹ́ẹ̀ dáadáa nínú ẹ̀sìn yìí tó eléyìí ni ó mòrò ló ṣe fọmọ rẹ̀ pé fọyàwó ẹ̀ mo rò pa àbíláyọ̀ wá pọ̀ ìtumọ̀ o lè ṣàdélé máa kórìíra ìyàwó ọmọ ẹ̀ ìyẹn ló mọ̀ ọ́n sọ̀tọ̀ ọ̀rọ̀ bí àwọn àtàlẹ́ àdìgbò ẹlẹ́sìn dáadáa ni khalifa ẹlẹ́ẹ̀kejì ni gbogbo ìdánwà níyàn fáyà ọlọ́run iná bẹ̀rù ọlọ́run lẹ́yìn anábì sara ọlọ́sán lẹ́yìn àgbọ̀wá pèsè bí ẹni tó tún kàn òun náà ní gbọ́dọ̀ mú sàfọ́ àdáṣe pé àwọn tó sọ fọ́mọ ẹ̀ kó ṣe ní àǹfààní ẹ̀sìn àti àǹfààní ayé ó bẹ fún ọmọ kódà ó bẹ fún ìyàwó bẹ fún ẹnìkankan torí ẹ báwọn òbí wa bá ní ká pa àwọn ìyàwó wa dáàdì mi kí ló dé kò sí nǹkan kan mo kàn ní okọ náà ni o ò ní kọ náà ni o ò ní kọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ojú mi ti wá lélẹ̀ bàbá ní kọ́ ọmọ fẹ́yàwó ọmọ ògbà ṣé lẹ́yìn ò lè bí ìfẹ́ máa bí wàhálà ọkùnrin bí láàrin bàbá àtọmọ ọ̀rọ̀ mi nù tó wá kó náà ní kí ọ̀pọ̀ fúnra ẹ̀ kó náà wàá dáwó yóò gbé yẹ̀wò yóò dárò lọ yóò dárò mọ̀ bẹ́ẹ̀ ni nígbà míì kódà kó má ti jẹ ìyàwó gan afẹ fọmọ níbi kan bàbá ní ká má fọmọ lórí náà tí ìyẹn ti lánàá tako fọmọ ni o àwọn ará yẹn dáadáa o bàbá bàbá gbà pé má fọmọ níbi wọ́n níyàwó níjẹ̀bú ṣẹ́mi ọ̀tọ́ mẹ́rin bá gbówà ẹ̀gbẹ́ bá níyàwó ó súnmọ́ gbọ́dá pé ìrẹ́pọ̀ dáadáa lè máa fi láàánú àti bàbá rẹ̀ kí ló lè fa aburú ńlá gan fún ọmọ gangan lórí ìwò òbí sọ́mọ tó tún lè bí orí ẹ̀ ìgbà míì èyí ò wo kí ní ẹ̀ síra wọn ká fi ọ̀rọ̀ wa ká fi lọ àwọn onímọ̀ àwọn àfáà súnà tó máa ń bẹ ní àyíká wa nígbà tá a bá fẹ́ tá a bá ní àwọn ìpèníjà àwọn challenge bẹ́ẹ̀ ó dáa ju pé ká ṣe ìfẹ́ ẹnu ara wa ní táwọn àárí pé ohun tó wù wá ṣe nìyẹn ká ṣe lọ ó ṣe ìfẹ́ fún tábẹ́ fún yẹn nìyẹn kó láàbùrú lẹ́nu bẹ́ẹ̀ ni àti tó lè bí aburú tó ju àǹfààní tá a fẹ́ níbẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ ọ̀kan nù ẹ̀ha ẹlẹ́ẹ̀kejì ò pé ẹ̀rọ àríyàwó bàbá ìyàwó àwọn ò lè pọn ọmọ láṣẹ ọmọ wọn lóbìnrin láṣẹ kó fìlẹ ọkọ lẹ là bẹ́ẹ̀ ni a ní kó fìlẹ ọkọ rẹ lẹ kò lè sílẹ̀ torí pé ìyànda kódà bí ó bá lọ kódà kí ní nǹkan láwùjá rí tó fẹsẹ̀ walẹ̀ nínú ẹ̀sìn wọn á gbá ìyànda lọ́dọ̀ ọmọ nìyẹn ìyàwó yóò gbàdá lọ́dọ̀ ọkọ ẹ̀ kó tó lè kó tó lè kúrò lábẹ́rẹ́ eléyìí la máa ń pè ní fólò unlike ọkọ ọkọ ò níbi kó ń pẹ̀yàn kan lọ́dọ̀ bàbá ti tiẹ̀ ọkọ bá di pé tọ̀ òun fọyàwó òun òun ló lóore fún òun jama go ahead ni ìyàwó tí ọba rí i pé fóun kúrò lábẹ́ ọkọ òun ló lóore fóun kò lè kò kàn lè kẹ́rí ẹ̀ kó sì mọ ọlọ́ba hàn yóò gbà yàǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkọ máa dúró láti rẹ̀ tán ọ̀nà àti lọ tó ṣí lẹ́nu ọkọ̀ ò bá sì gírántì ẹni ní kílókù ó lè lọ ṣẹ̀rí akọ̀ so bàbá ìyàwó lè lọ sílé ọmọ rẹ̀ kó lọ kọ́ ẹrú ọmọ ẹ̀ kó sì mọ̀ kó lọ báà láà wọ́n ní kí ló dé ọmọ mi ò sí mọ́ ọmọ mi ò sí mọ́ ọmọ mi bá nǹkan ẹsẹ̀ máa ń ṣe nílé ẹ̀sìn ìsìláàkù eléyìí ni ó tako ẹ̀sìn ìyẹn tó bá dá sí pé wọ́n láwùjáde gan-an tó fẹsẹ̀ wálẹ̀ ti pé bá tó fẹsẹ̀ wálẹ̀ ni ni ó tún burú وقال وعن أبي درداء رضي الله عنه أن رجلا أتاه وقال إن لي امرأة أو إن لي امرأة وإن أمي تأمرني بطلاقها فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الوالد أوسط أبواب الجنة فإن شئت فعد ذلك الباب أو احفظه أبو درداء ó ní àná rọ́jìnà àti àhù ọ̀dọ́kùnrin kan bá gbúdà dá rọ̀sí àmọ́ òòtà àlùmọ́ ó lóun níyàwó màmá òun sì ń fẹ́ fóun pọ̀ ìyé òun fún un láṣẹ fóun pọ̀ ìyàwó òun. ọ̀kàlà fẹ́yìn tó lọ sọ́dọ̀ àmọ́ sàlámbà sàlám àbúlé àdáwà sọ fún báyìí pé mo ń gbọ́ tánálé sàlámbà sàlámbà ní àlùwálẹ́dù òbí àwòsọ́tú àbíwá gbẹ̀lì jẹ́nìlá àwọn níbi amúni wàlùjẹ́nà wọ́n bẹ láàrin wasálùjẹ́nà bàbá wàlùjẹ́nà á lè fò wọ́n rú nípa àṣẹ wọn láyé wàlùjẹ́nà fàyẹ̀nsì tó bá wù ọ́ fàákì dárí kálíbà ilẹ̀kùn tó ń bà wọlé wàlùjẹ́nà nìyí kò lè fẹ́ràn rí àwọn ìfàgọ́ tó bá sì wù ọ́ ilẹ̀kùn nìkó sọ sọ eré ìnáni yìí ó sì lọ nínú àwọn àlàyé tá a mú wá síwájú. وقال وانا البراء بن عازب رضي الله عنهما النبي صلى الله عليه وسلم قال الخالة الخالة بمنزلة الأم رواه الترمذي وقال عليه مثل صحيح النبي صلى الله عليه وسلم هنا الخالة ẹ̀gbọ́n àbábúrò màmá ẹ̀gbọ́n àbábúrò màmá ẹni fẹ́ kí bàbá kan كان أبي kan àbí bàbá àti ìyá ló ibi tí ìyá wa ti jáde làwọn náà ti jáde lódìdí àbí nídàjì lóbi la máa ń pè ní hálàkì tá a máa ń pè ní hand mo sì yẹ pé pé lílo rẹ̀ nílé yorùbá àwọn yorùbá sì lò dáadáa àǹtí àǹtí àǹtí àǹtí ẹgbẹ́ rẹ̀ àbúrò rẹ̀ làwọn gbé láǹtí eléyìí ni kò lọ lédè èrìgbó báwọn lédè èbó àǹtí òun ni ẹ̀gbọ́n àbábúrò màmá wa kì í ṣe ẹni tí màmá wa jọ wíwà papọ̀ ní òpin láfọ̀n tó láǹtì tó jù wá lọ láàmú tó bẹ́ẹ̀ lẹ yorùbá nù. àǹtí mi kọ́ àǹtí tó ń gbà lérò pé ẹ̀gbọ́n mi kọ́ <laughs> ọmọ ìyá àná wọn àbá mi ẹ̀gbọ́n pè láǹtì eléyìí ni kò lọ bẹ́ẹ̀ ní èdè èèbó kódà lárúbáwá náà kò lọ. sọ àlùfáàlàtù tó ń pè ní fáàlàtù orin ẹ̀gbọ́n àbí àbúrò mọ̀mẹ́ẹ̀ni àlájọ wa ní ẹni lè bí manzi láti om um, ipò màmá ní ń bẹ ẹni ni ó ń mama, nípò màmá kí ni ìtumọ̀ rẹ̀ òní pé àwọn nǹkan tó jẹ́ nǹkan ta èèwọ̀ táyé e fi lọ mọ̀mọ́ wa àyè e fi lọ rú ẹni bẹ́ẹ̀ nínú ẹ̀ obìnrin máa ti yàlé fún ọmọ àtìkùn ó sì lè fẹ́ yà rẹ̀ ó lè fẹ́ àkúrò àfẹ́gàn yà rẹ̀ lóbìn jẹ̀mọ́ àwọn nínú àwọn nǹkan tó tún jẹ́ àwọn nǹkan ojúṣe kí ń bẹ lọ́rùn ìyá wa kí ń bẹ lọ́rùn ẹni náà kò sí kí nínú àwọn ojúṣe mi ọlọ́ni wàlẹ̀ wà lè dá sílẹ̀ bí ìlànà aládàáwọn àfàlẹ́ ní kamilade ọlọ́ni ẹ̀yin obìnrin tẹ́ ẹ bímọ ẹ fọ ọmọ yín lọ́mú ní ọdún méjì tó bá rí bẹ́ẹ̀ tí ìyàwó bá sí láyé the next person the next person tó lè ṣe òun náà ni ìyá ìyá wa àbí fàálà àbúrò àbẹ́gbọ̀n ìyá wa sókè àbúrò àbẹ́gbọ̀n ìyá wa tó nìyẹn tó túmọ̀ sí pé orí ọ̀rọ̀ yìí sì ní ayé Al-Qur'an lè gọ́sùpà lórí wọn lọ́nà wọn tẹ́jú náà bó gbẹ́dẹ̀ lọ pé ilẹ̀ ọmọ fẹ̀sánà wọn lọ́nà lóun ṣe é wọ̀ fún yí àwọn ọ̀nà obìnrin kan nínú wọn òun náà ní kẹ́ ẹ kó alikokutai kì í ṣe ẹ̀gbọ́n àtàbúrò kò yẹ pé ẹ̀gbọ́n àtàbúrò náà lọ́n ṣe léwọ̀ àlòfẹ́ òun náà ni ká fẹ́ ọmọ obìnrin ká tún wá fẹ́ hálà rẹ̀ papọ̀. torí ọmọbìnrin tí wọ́n kọ́kọ́ fẹ́ ni tó yà owó rẹ̀ ẹni tó bí ẹni tó bí ó tù ló jẹ́ fún ẹni tó jẹ́ hálà fún ìyàwó rẹ̀ àwa ti wà nípò pé o fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò torí pé ẹ̀gbọ́n ọmọ tẹ́gbọ́n bí òun ìyàwó rẹ̀ tó ń bẹ́ńlé àbúrò ẹ̀gbọ́n ló tún wá fẹ́ fẹ́ àti àbúrò ẹni tó jẹ́ àǹtì fún ìyàwó rẹ̀ nígbà tí yàn kó ẹ̀gbọ́n àtàbúrò papọ̀ rèé ìgbà gẹ́tì tàǹsùn so kì í ṣe gbé pé ẹ̀gbọ́n àtàbúrò jẹ́ pé bàbá àti ìyá jẹ́ bí wọ́n papọ̀ làwa kú eléyìí náà èèwọ̀ ni ó àmọ́ ní tó kùrá ní ìṣọ́ra rẹ̀ ni òun ni kí ni kéèyàn kó ọmọ bíntì wàhálà tó ha ọmọ obìnrin àti ẹ̀gbọ́n àbábúrò ìyá rẹ̀ lásán papọ̀ haramu ni kò lè wáyé kò lè ṣẹlẹ̀ kó ṣe wọlé fún wọn. torí ẹ eléyìí náà nínú àwọn ẹ̀kọ́ kálímọ̀ pé ìṣó ẹbí pọ̀ olè ìṣó ẹbí pọ̀ tó ní kí lọ́lọ́run fi ṣe léwọ̀ ká mọ́ fẹ́ gbọ́n fàbúrò papọ̀ lẹ́ẹ̀kan náà mọ̀lẹ́bí ó dàrú mọ̀lẹ́bí ó dàrú àtàwọn obìnrin máa ti ń pé méjì lóru ṣé ẹ̀gbọ́n máa bá gbóyò rẹ̀ jowú ni àbí ọmọ mọ̀ bá ẹ̀gbọ́n àbáfóró ya rẹ̀ jowú nínú ọ̀rẹ́ kan náà lórí kínú mọ̀lẹ́bí wa á dàrú nípa fẹ́ níyàwó àbí nípa fẹ́ aṣọ ìbí eléyìí ni Islam ṣe lé wọ gbogbo ọ̀nà tí yẹn máa fi dáàbò bo ohun mọ̀lẹ́bí òní Islam ni ó ń pè wá sí. وفي الباب حديث كثير في الصحيح مشهورا لينا náà àná ọ̀rọ̀ ìrìnàmọ̀ ọlọ́wọ́ tààlà wọ́n ní nípa agbárí ìṣúrẹ́ pípọ̀ yìí á wọ́n ní àwọn àdìsí náà pọ̀ lórí ẹ̀ o tó sì lálàáfíà tó sì gbajúmọ̀ dáadáa ní ní àdìsí ashabul ghar inú ẹ̀ òun náà ní àdìsí ashabul ghar arákùnrin táwọn mẹ́ta tí wọ́n tí àpáta owó yìí wọn tí wọ́n ráyè jáde nínú tí kan nínú wọn nìyí àbẹ́yẹ̀ méjì nínú wọn tọ́lọ́run fi là wọ́n wọ́n ti bẹ ọlọ́run òun náà ni mọ̀lẹ́bí tí wọ́n so pọ̀ ẹnìkan mọ̀lẹ́bí rẹ̀ ìwọ́n náà yàwó ẹ̀kọ́ wá gbọ́ oúnjẹ òun sì tó lóúnjẹ wá fi pẹ́ àwọn òun ṣe ìra àmọ́ ó ti ju ọlọ́run ó bẹ̀rù ọlọ́run ó wo tó kun ẹbí tó bá ṣe ìkan nínú ọ̀pọ̀pọ̀ ní sábàkọ́ àdéhùn yòrèjì àdìmọ́ tí màmá rẹ̀ ń pe yòrèjì yòrèjì yòrèjì náfìlà ìrún ní kí kò dáyà rẹ̀ lóhùn tí a fi ní à ah, ó dójú tì mí à ah, ọlọ́run ó dójú tì ẹ̀ kójú kójú kúrò láyé ọlọ́run ṣe àná ìyá rẹ̀ ṣépè fún pépé mi kí sì ṣe pépé mi ó múlẹ̀ jama wọn ni àwọn méjèèjì nìyí àti kà وحديث مشهورة في الصحيح حذفتها اختصارات وني أو آه، حديث مين لا لأنه Bukhari nínú Muslim wọn làwọn ọmọ wa fún wa sáàtàn ṣeré ومن أهم حديث عمر بن عبسة رضي الله تعالى عنه الطويل المشتمل المشتمل على جمل كثير من فوائد الإسلام وعذابه وسأذكره بتمامه إن شاء الله تعالى في باب الرجاء. So, when you're in a hadith, amúr fún abasa eléyìí náà nìyí ọ̀rọ̀ ti wáyé lórí ẹ̀ àmọ́ àwọn tó padà mú wá fún wa látara àwọn ẹ̀kọ́ lọ́kàn ìjọ̀kan tó lè jí pẹ̀lú òpó ìsìlámù tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àsìkòrò omi tẹ̀mọ́ mi yíṣẹ́ ọlọ́run jàánà fàálà fi ilẹ̀ fáàkì wa láti ẹbí sọlọ́mọ sọlọ́ bí mọ́kán nínú àdéhìṣẹ́ mi ń bẹ́ẹ̀ pé òun lọ́ba nàbí ìbẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ tọ́lọ́ nígbà náà bí gẹ́gẹ́ bí òjíṣẹ́ rẹ̀ fàkútù láhùn máa ń wọ́n lè wá béèrè pé fóònù ni wọ́n ṣe jẹ́ fáwọn nàbí ànábì ní ànábì ọlọ́run ni ànábì ọlọ́run ni bí tọ̀kúrú tu ọmọ nàbí wọ́n ní kí náà ń pè lánàbí ọlọ́run fáwọn àrùsálà ní Allahu ta'ala ọlọ́run ránṣẹ́ sí mi ni ó fún mi ní ránṣẹ́ tọ̀kúrú tu bí ájú ìṣèhì àrùsálà kí ni kan tó fi ràn fáwọn àrùsálà ní ibi sálàtì àrùhám wàkásìlì ọ̀tán wà láàyè ṣe nígbà bí iye ṣe nítorí fi rán mi ò ní pé o lè so ẹbí pọ̀ òkun ẹbí kì í so pọ̀ bákan náà gbogbo ohun tí àwọn èèyàn máa ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run bíi eh, òkúta bíi omi ọ̀gbọ́n lẹ́yìn omi kí n bàá jẹ́ pẹ̀lú dáwà kí n bàá jẹ́ aláwòsàn gbogbo ohun tó ń dáhùn yẹn ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run tí ò wà ní àwòrán èèyàn tí bá ti ń bẹ láàárọ̀ òré èèyàn ó ti di kí ni asnan sọnánù òní tó dàbí àwòrán èèyàn wásánù eléyìí ni kì í ṣàwòrán èèyàn bíi òkè bíi odò bíi iyẹ̀pẹ̀ òkúta sanjúsan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ igi àwọn eléyìí òní òní wàláwòrán èèyàn èyí tí wọ́n mú wàláwòrán èèyàn nìyí àwọn eléyìí ọmọ bọ́ sípò tóbi kí ni al òní wọn dákàtà tó má bọ̀ ṣàrí so. mo máa dé sìn wájú pé àmọ́ insha Allah a tún máa tẹ̀síwájú lórí eléyìí abẹ́ Allah subhanahu wa ta'ala ó ṣàlékún àgbọ́yé àti àlékún náà fún kálukú wa ọlọ́dẹ kan ṣe ṣe ọlọ́wọ́ وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم بالوحدة Thank you. ìyàwó àti òbí tíyàn bá níyàwó ta ni ìyẹn ó ti ojúṣe rẹ̀ síwájú bí àpẹẹrẹ ègbé ń pàyàwó wa ègbé ń pàyàwó a sì yóò jẹ ju oúnjẹ tẹnìkan lè jẹ lọ talájò fún náà méjèèjì ìyá wa nù sókèlè ìyá ni kí ló dé òtítù bí ìyá rẹ lọ ìyá náà ni ìrẹsì ọlọ́run sílẹ̀kùn kankan lẹ̀ fún ìyá tó ti lè jáde kúrò lára wa yóò yí sílẹ̀kùn kan lẹ̀ fáwa náà ni tá a fi lè jáde lára ìyá wa tá a ní níbáṣepọ̀ ìyá láàpù ẹ rí ìyàwó ilẹ̀kùn sílẹ̀ fóun tó bá rí pé ọkọ òun kò tọ́jú òun dáadáa ó lè béèrè ìtọ̀sílẹ̀ tó ti yé so àwọn abẹ lọ́run ká tó ní ṣeṣe lórí ìyàwó àti lórí òbí àwọn tó bá wáyé bẹ́ẹ̀ wípé nǹkan rí bẹ́ẹ̀ ṣe wáyé ojúṣe òbí àti síwájú ojúṣe ìyàwó àwọn àyà ìgbọ̀n àyà ìgbọ̀n àyà ìgbọ̀n ọlọ́run tó ń tún ká ṣe dáadáa sókè wa kò sọ pé tá a bá ti níyàwó a dáadáa sí rárá a níyàwó bá ṣe dáadáa sí àwọn òbí sókè so èèyàn sì lè kọ ìyàwó ìyàwó sì lè kọ́kọ́ àmọ́ ìlú ò lè kọ́ ọmọ ọmọ sì lè kọ́ ya tó bá rí bẹ́ẹ̀ ní táwa fi so ẹbí pọ̀ sí ìyá wa sí bàbá wa tó nípọn ju táwa fi so ẹbí pọ̀ sí ìyàwó wa ìyàwó wa lọ ìyẹn ni fún ọkọ àtẹ̀bí rẹ̀ tó túmọ̀ sí pé tí bàbá wa àbí ìyàwó bá pa wá láṣẹ bá pa wá láṣẹ tí wọ́n ní ká wá lé bí àpẹẹrẹ wọ́n ní kó wá ìwọ ṣe lè yí ìyàwó rẹ náà olóhùn lẹ́tọ̀ọ́ sí ọ òun náà nídìí rẹ káwọn ṣe lọ́pọ̀ láyà bàbá rẹ̀ ṣe pè ní kó máa bọ̀ wá ìyá rẹ̀ rí ìyàwó rẹ̀ ní ojú káwọn ọ̀dọ́ ṣe rí tó o bá rí méjèèjì kó papọ̀ òun ló wà gbọ́lá fún ó fi ìyàwó lẹ̀ ó mọ lọ ni ó lọ jẹ́ pé òbí rẹ̀ ó jẹ́ pé òbí rẹ̀ bẹ́ẹ̀ bíyàwó bá lọ ó rí ó rí ni àwọn bí bá ni nílé rọ́gbé ilé ìmọ̀ tí ń rọ́pò rẹ̀ so láàrin yẹn nìyí àṣẹ òbí wa ó lékè àṣẹ àṣẹ wa lọ́rùn wa lọ́rùn eh, lọ́rùn wa náà ẹni tó wá jẹ́ ìyàwó ìyàwó àṣẹ ta ni ó tóbi lọ́rùn ìyàwó ṣé tọkọ ni àbí tìyà àbí tòbí ṣètàní ló tó di lọ́mìn èyí ò ní òun lè fẹ́ ní àwọn àyàfi tó pọ̀ nínú torí pé aláṣẹ ti ẹni tí mọ ẹni tí ń bẹ lábẹ́ àṣẹ àṣẹ òun ìyàwó so ìyàwó láṣẹ tó lékè lórí ọkọ ọkọ ló ní àṣẹ tó lékè lórí ìyàwó ọkọ pa ìyàwó láṣẹ bàbá náà pa láṣẹ àṣẹ ta ni yóò gbélékè ara wọn ní méjèèjì àṣẹ tọpọ ni kéjèèjì ti bàbá àbí ti ìyá àṣẹ tọpọ ni torí pé àyà wa tó pa ìyàwó láṣẹ láti tẹ̀lé àṣẹ ọkọ nínú ayé àti mọ́sábà wọn ń kà fún wa àrìjálù qawwamuna 'ala an-nisa nínú ẹ̀ òun náà ni pé nínú ọdún pé fasọ́ọ̀lì hàtù kọ́ni jáàtù ẹ̀hẹ̀ áfíríkà tó lọ́gá ìgbà áfíríkà lọ́ kọ́ni jáàtù òun náà ni kí ni mo ta àtún lé azwajihin wọn máa tẹ̀lé àṣẹ àwọn ọkọ wọn so obìnrin ìyàwó ilé yóò tẹ̀lé àṣẹ ọkọ tí yóò wá tàpá sí àṣẹ àwọn òbí rẹ̀ ni àbí kí náà ṣe òbí náà mà òbí tó fi ọmọ lẹ̀ láti lọ́kọ wọ́n ti mọ̀ pé àwọn ò ní àṣẹ lọ́rùn ọ̀pọ̀ mọ́ tí wọ́n ń pè ní mẹ́ta nìyẹn àwọn ni wọ́n fi ìyàwó ọmọ wọn sábẹ́ rẹ̀ fún wọn gbọ́rọ̀ sí lẹ́nu tó bá yẹ pé àmọ́ dá àṣẹ àmọ́ padà sọ́dọ̀ àwọn òbí wa ni àwọn ìyá wa náà nìyí wọ́n fi lélẹ̀ wọ́n fi lọ kọ́lẹ̀ wọ́n mọ̀ lọ́lé wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iye igi onípadà jókòó mọ́. so ìyàtọ̀ ń bẹ láàrin àṣẹ tí òbí ọkọ tó ń pọkọ àti àṣẹ tí òbí ìyàwó tó ń pa ìyàwó ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ìyàtọ̀ ń bẹ láàrin ọkọ bí ó ṣe tẹ̀lé àṣẹ òbí ti tiẹ̀ àti bí ìyàwó ṣe tẹ̀lé àṣẹ àwọn òbí ti tiẹ̀ ọkọ a máa jáde a máa jáde nílé kí ó lọ bẹ òbí rẹ̀ wò láì má gbà yẹ̀ǹda rárá lọ́dọ̀ ìyàwó àmọ́ ìyàwó kò lè jáde ńlé láti lọ bẹ òbí rẹ̀ wò láì má gbà yẹ̀ǹda lọ́dọ̀ baálé rẹ̀ sókè kódà gbogbo ìjáde tóbìnrin ó bá jáde yóò gbà yẹ̀ǹda lọ́dọ̀ baálé rẹ̀ tó bá yọ̀ǹda rẹ̀ àhàn tí ò bá yọ̀ǹda rẹ̀ kò yọ̀ǹda rẹ̀ ni sókè so kíní ni ń bẹ láàrin méjèèjì tí ìyàwó ẹ máa wò nísìn ọkọ ò ní tí ó jẹ ìyàwó ní tí ọkọ lè jẹ ìsẹ́mi ìyàwó náà nìyí bàbá rẹ̀ gan-an àwọn ní tí ó jẹ ìyàwó sì léwu láti lè ṣe fún kan ṣọkọ ní ó ṣe fún ni àbí bàbá ti tiẹ̀ bàbá rẹ̀ ní ó ṣe fún kí ló dé orúkọ àkọ́kọ́ ọlọ́run gan ò láàbọ̀ lọ́rùn tó ṣe kí ni tó bọ́kọ ọlọ́run ò láàbọ̀ lọ́rùn àmọ́ ìṣe dáadáa sóbì ìbẹ̀ lọ́wọ́ ẹ̀ bàbá rẹ̀ ló ń ṣe sí sókè bàbá rẹ̀ òun ló ṣe sí torí pé bàbá rẹ̀ ọlọ́run làbọ̀ ẹ wá rí ọkọ tọkọ tiẹ̀ ọkọ ọlọ́run làbọ̀ láti bọ́ nǹkan òtún tó wọ́pọ̀ ẹ̀sìn. so ọkọ ọlọ́run làgbọ ọkọ lọ́rùn láti bọ́ òbí bẹ́ẹ̀ náà ni láti bọ́ ẹ̀ láti bọ́ àwọn òbí rẹ̀ yẹn ní ọmọ tó jẹ́ ọkọ ọ̀bẹ́ rẹ̀ náà làbọ̀ ọlọ́run láti bọ́ ìyàwó rẹ̀ náà tó bá rí pé à ah, ẹ̀ làbọ̀ ọmọ méjìlélẹ́ yìí nìsín owó ni kí n ṣe ní méjèèjì ìyàwó lè lọ àmọ́ èyí ò níbi tí ó lọ bàbá ò níbi tí ó lọ unlike ìyàwó tí ìyàwó ò bá ṣe fọkọ kò ṣe lọ bàbá rẹ̀ ló ṣe fún bẹ́ẹ̀ ó lè dájú pé tó bá sọ fún àwọn òbí rẹ̀ bàbá àwọn òbí ta lẹ́yìn náà lẹ́yìn báyìí náà báà ní oúnjẹ tí mo ní kápá tí mo fẹ́ gbé fún yín baálé ilé mi gan kódà láti àná àwọn ọdún jẹun kò dá mi lójú bàbá òní ẹ ọkọ òní jẹun ẹ ẹ ẹ ẹ táwọn òbí ò fẹ́ sí ẹ tá a máa gẹ́gẹ́ náà wọ́n ṣe sí àwọn yorùbá ìwé pé wọ́n máa tọkọ ọmọ wọn bá ti ń bẹ nínú ìdùnnú yẹn máa a máa jẹ́ ìdùnnú fáwọn náà náà. Yeah. I'm right. Nam, bẹ́ẹ̀ wáyé pé bóò ní Bilal ṣe mọ̀ pé Zainab yẹn ni ìyàwó Abdullahi bin Masud olówá bóò ló ṣe mọ̀ ó ṣeé ṣe kó dá sí pé ayatul hijab sí ìṣẹ̀lẹ̀ ó yẹ kó dá sí pé ó ti ṣẹlẹ̀ náà ọmọ lọ nìkan ọ̀kan mi ó yẹ kó dá sí pé tọ̀ ó lọ nìkan ọ̀gbìn náà ẹ̀mọ̀ látara ohun àbí látara ìrísí ẹ̀mí tí yẹn bá tí máa ń rí ìyá máa dá màgán kódà kó lè nìkọ́ àmọ́ ká mọ̀ dájú pé pé gbogbo àwọn sọ àbíyá àti gbogbo àwọn sọ àbíyá tó lè lo nìkọ́ gbogbo wọn kọ́ gbogbo wọn lo nìkọ́ kódà nígbà tí a ti lè já àbùkán tó sọ̀kalẹ̀ wọn náà kọ́ ni wọ́n lo nìkíyèsí èpè Abdullahi bin Mas'ud Abdullahi bin Abbas Abdullahi bin Zayd oníkàlùkù wọn lọ́ní mọ́jà àbí wọn lórí ọ̀rọ̀ àgbọ́yé àyà dandan fún rẹ̀ nìkíyèsí ìlànà ọ̀tọ̀ àárọ̀ ìtumọ̀ ẹni pé ìgbòjú ó ti dọ̀rọ̀ yẹn ni àbí ìgbòjú kìí ṣe ìgbòjú kọ́ ló ń sọ ní tó ń sọ òun náà ní lámọ́ tó mi ní ha yẹn ni èyí tí ò gbọdọ̀ máa hàn nínú ẹ̀ tí ò ní ṣàlàyé máa hàn sí ojú àti àtẹ́lẹwọ́ òtíye so ìṣesí mi ìtàn tó lè yanjú ẹ̀ òun ni ká mọ tààrí fi àdéhùn dandan àmọ́ ká mọ̀ dájú gbọ́n wọn sàbí lọ́dọ̀ nìkan ni wọ́n bojú ìbẹ̀ ni wọ́n tó bojú ìbẹ̀ ni wọ́n tó bojú àwọn míì tó bojú gan wọn ò mú wọn ò ní mú kìfù pé ọ̀ràn yẹn ni kò tẹ̀lé bojú ìṣẹ́ṣẹ́ àwọn míì tó bojú nínú wọn àwọn míì ò mú kọ́ràn yẹn ni mọ̀ iṣẹ́ olóore ni táwọn náà ti ṣe náà. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته